to place your order today. Vitafo, the fine art of living. Good night, Susan. Oh, good night, sir. Hi. You need it when? Okay, uh, we'll get it done. Guys, we can't leave. We've got to finish the client's order tonight. Tonight? This time? How about some top tea to cheer us up? Tea? top tea. Only one bag of top tea makes two strong cups. So taste to know more flavor, enjoyment, Great. friendship, and upliftment. Wow, this is gorgeous. <laughs> taste to know. Top tea. Top tea. It's hot. It's nationwide, online and offline. The biggest sales of the year 2021. It's Yakata from 11th November to 12th December. Supported by HP, Intel, Verve, Lenovo, Samsung, Unilever, Zynox, and many more. Conga, the e commerce group you trust. Friday na Friday. Thank God it's Friday. Ẹ bá wọn sọ kọ́ máa kàn mú. Owó ti dé. Ìbàdàn kí ni so? Fresh affair Ìbàdàn la wà. Ajábalẹ̀ tó ti dòde o. Lórí Fresh tó kílẹ̀ falafala. Ẹkún ojúbọ Ajábalẹ̀. Fresh FM tó kílẹ̀ falafala ògidì ìròyìn kan fẹ́lẹ̀ káàkiri lẹ́wà láti inú àwọn ìwé ìròyìn tó jáde fún tòní o ẹ dákun ẹ wá nǹkan fìdílé ká jíjọ gbọ́. ó gbọ́ ajá balẹ̀ lẹ́yìn káàkiri àgbáyé. Oyè lórí Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine. Ó kìlẹ̀ ó ṣe bòmílà kò dẹ̀ ṣe tá a mi sí. Ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. wa ná amọ̀rú yín e aláìsàvìsì eob mo ń gbọ́ jàre. ó kan lónìí tó jẹ́ pé a wà lórí ajá balẹ̀ báyìí inú ó sì bí mi pé kókà kókà wá gbèrò yẹn mọ́ ká. àìrọ́ ọ̀dọ̀ kókà tó lọ ti lọ ti pọ̀ jù Fẹ́mi Alábí bá fún. tàbí fi lẹ́yìn. wọ́n gan-an mo rò pé overdose nítorí mu lánàá. ń sọ̀rọ̀ ó wà lára ẹ̀ kíní ń bọ̀ lọ kó o sì máa wò ó tó o sì púpọ̀ bọ́mọ àà o sì púpọ̀ ọdún láyé. àmín o hmm. ṣeun o ṣeun tó o ti fúnlẹ̀. a ti mọ bí o sùn kò sí wàhálà tilẹ̀kùn máa ń yí járe ta ló gbọ́ bẹ̀ wọ̀ ọ̀dí àrò. kò yé mi ti ń ta sánsán. ẹ kú ojúmọ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń lóore ọ̀fẹ́ àti gbẹ́ ìkànnì fresh fm ìbàdàn ilé orin challenge nílẹ̀ ìbàdàn iná ńlá wa tá a ti ń dábí ẹ̀dùn tá a ti ń rọ̀ bí òwe àwa náà kọ́ lọ́wọ́n bá mi òkè ní àtúndé ohun tẹ́ ẹ mọ̀ ọ́ jẹ àwágbédé o tẹ́ ẹ bá ti rí kókó gbóná tẹ́ ẹ sì rí róbó aláta tàbí tàkà ẹ̀gúsí tí wọ́n á fi àwọn atayẹn sí ẹ ṣàgbélé lórí ohun gbogbo ti mú yẹ́sì nù ni. <laughs> Samuel gbèsàbí ló ní kẹ́ ẹ lówó kẹ́ ẹ bímọ kẹ́ ẹ ṣòwò kẹ́ ẹ jèrè oṣù yìí yóò sàn wá yóò pé wá a sì lájà ayọ̀ wọn bá tó kùn ní ọdún yà ní ṣe nínú ìbànújẹ́. àmín àmín kó bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀. lágbára hmm, náà. gbogbo ń tá a lódùmarè ó ṣe àwọn èyí ò bá sì tí ì ṣe ká sì fọkàn balẹ̀ hmm. torí pé ẹni bá ń lọgun pa yóò jẹun òun ayé ń jẹ nǹkan kan lọ́wọ́ ni hmm. táyé bá jẹ nǹkan òun tán wọ́n ń bọ̀ wá jóúnjẹ tiẹ̀ náà hmm. Nigeria Tribune àti Vanguard ló wà ní nkẹ́ àmì àjá àbálẹ̀ ìròyìn ni ẹni ìtàn Olúṣẹ́gun Bámidélé ló kọ́ mi bó lójú ọjọ́ rí. bójú ọjọ́ ṣe rí rèé ìwé ìròyìn The Punch àti Daily Sun tó ń bẹ lákàtà ọ̀dọ̀ mi nìyí àkòrí ìròyìn àkọ́kọ́ òun rèé o afẹ́nifẹ́re ó ti gbé pẹ́rẹ́gì kaná pẹ̀lú ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí pé Muhammadu Buhari mhm. ẹ fẹ́ ẹ kọ̀ a gbọ́dọ̀ ṣe àtúntò orílẹ̀-èdè wa Nàìjíríà ni ẹ tún gbé yẹ̀wò ẹgbọ̀n wò ẹgbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ ẹ àtún wò gbogbo àwọn ọ̀rọ̀ tá a kó sí inú ìwé àtúntò orílẹ̀-èdè yìí ẹ já lọ ṣàyẹ̀wò lórí ẹ̀ ní kíámọ́sá kí orílẹ̀-èdè Nàìjíríà bá a lè tètè gòkè àgbà torí bí nǹkan ṣe ń lọ yìí àfàìmọ̀ káwo má sùn lébi tí ná bá sì ṣe bẹ́ẹ̀ mú gbó kòkó ilẹ̀ ọ̀la o. Hmm. ìròyìn kan bẹ lójú ìwé àkọ́kọ́ ìwé ìròyìn ti Nigeria Tribune tó jáde láàárọ̀ yìí ìròyìn ọ̀hún ṣe ha hmm? ha hmm? ha ha ìròyìn ńlá ni torí pé iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n ń ṣèwádìí lórí àwọn afurasí mẹ́rìnlá kan tí wọ́n ní àwọn gangan ni wọ́n lọ ṣe sùtá. So ní ilé adájọ́ Mary Odili tí ń bẹ ní ìlú Àbújá wọ́n ní ẹni náà tí wọ́n kọ́kọ́ nà ká sí pé wọ́n fura sí tó jẹ́ olórí afurasí ó pé ẹ ṣòun jẹ́jẹ́ o mínísítà fún ètò ìdájọ́ Abubakar Malami ń hmm. lòun ń bá ṣiṣẹ́ Malami ní èmi ò mọ̀ rí o èmi ò mọ̀ rí o àwọn kan ní ẹni bá ti ń rì wọnú odò tẹ́lẹ̀ náà kò sí ní tí ò ní mọ pè jáde lẹ́nu Nigeria Tribune lọ́kọ́ ojú ìwé kẹrin ìwé ìròyìn ọ̀hún lọ́wà àdìsá hmm? bó o ṣe mẹ́nu bá orí tí hmm. mo yọ ọ èyí tí mo fi ń gbọ́ sí ti kílẹ̀ bọ́ tààràtà ìsókè lórí ọ̀rọ̀ yìí kan náà àwọn afurasí èyí tá a mú tó lọ kọlu lé màmá ọ́dìlì onídàájọ́ ọ̀hún hmm. ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣàlàyé arí fake CSP ẹni arifek oníròyìn arígèǹje onímọ̀ ẹ̀sìn hmm. àwọn mọ́kànlá míì ta tún kó wọn ni àwọn eléyìí ẹ̀rọ ni wọ́n o ẹ̀rọ gidi a tún wá ń wá àwọn kan tó jẹ́ pé adéyalọ làwọn tí wọ́n ti sálọ tá a mọ̀ nínú ti oníròyìn tí wọ́n wá mú ni eh. ọ̀dà ìwé ìròyìn wo ló ń bá ṣiṣẹ́ mm, mm, mm. ó ní this day nígbà wọn pe iléeṣẹ́ ìwé ìròyìn this day ẹjọ correspondent yìí wo ló ń jẹ báyìí wọ́n ní eh? àwọn ọ̀gbọ́n rí ah. <laughs> kọ́lọ̀ ǹjọ́ kó ṣàlùwà ìròyìn kan rèé nùwé ìròyìn Vanguard ló ti jáde wọ́n ní ìjọba àpapọ̀ lẹwa Nàìjíríà làwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní sọ òkọ̀rọ̀ lóríṣiríṣi sí fún àwọn tí wọ́n wà ní ọgbà ìtúniṣe tá à ń pè lọ́gbà ẹ̀wọ̀n tẹ́lẹ̀ àmọ́ tá a ti dàpé nísìnyí tí wọ́n ya dànù àti pé báwọn ọgbà ibi wọ́n ti ń tún ní í ṣe ọ̀hún bó ṣe di pé ojoojúmọ́ làwọn gidi nǹkan kó ń kọlù wọ́n tí wọ́n ń sá lọ mọ́ wọn lọ́wọ́ kí ló ṣẹlẹ̀ gangan mínísítà fún ọ̀rọ̀ abẹ́lé nílẹ̀ wa nàìjíríà ọ̀gbẹ́ni rauf arẹ́gbẹ́ṣọlá ti sọ fún gbogbo àwọn tí wọ́n ti ń farasinko báyìí tí wọ́n ń họ tí wọ́n já kúrò ní ọgbà ìtúniṣe hmm. tá à ń dàpè hmm, pé ẹ lè sáré o àmọ́ ẹ lè gọ tó lá hmm. padà mú yín. àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà láàrin ọdún méjì tí wọ́n sáré lọ gba ìwé pé tọ̀ àwa náà fẹ́ gbé bẹ́ẹ̀ o a fẹ́ ya dànù kúrò lórílẹ̀-èdè nàìjíríà wọ́n ní wọ́n ti di mílíọ̀nù mẹ́ta ó dín díẹ̀ two point seven million passports ní lasare ṣe ní wéréwéré ní wàrà sísà láàrin ọdún méjì péré nu o lọ́wọ́ hmm. òkè hmm. afẹ́nifẹ́re wọ́n ti tún sọ̀rọ̀ ọ̀hánẹsẹ̀ náà wọ́n sọ̀rọ̀ wọ́n ní ah, ẹjẹ́ àfẹ́sẹ̀ òṣèlú náà tọ́ kí nǹkan bá lè ti sán mọ́ná lórí ọ̀rọ̀ Nnamdi Kanu àti Sunday Adéyẹmọ tí ọ̀pọ̀ mọ̀ sí Ìgbòho ṣáà wọ́n ní ọ̀rọ̀ yìí wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ jókòó lórí ẹ̀ láti yanjú gbogbo rẹ̀ ní ilé ìgbìmọ̀ asòfin àgbà orílẹ̀-èdè wa nàìjíríà náà wọ́n tún ṣe àlàyé pé wọ́n fẹ́ ná owó kan tí ń lọ bíi mílíọ̀nù méjìléní ọgọ́ta owó dọ́là láti fi ṣe ètò agbára iná ìtànṣán solar power project tí wọ́n fẹ́ ṣe sixty two million dollar ni wọ́n sọ pé owó tí wọ́n fi bóyá bùkátà òun jẹ́ o. tó ìròyìn kan rèé lójú ìwé kẹwàá ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ yìí ibi àgbà ọ̀jẹ̀ tí ń léwájú ẹgbẹ́ ọmọ kóòtù òjìbìtà mọ̀ sí afẹ́nifẹ́re pa ayọ̀ adébánjọ ti fọwọ́ lu àyà báyìí pé ẹ wò ó kó tó di ètò ìdìbò gbogbogbò ọdún 2023 hmm. òun ò léwájú ẹ̀yà kóòtù òjìbí láti rí i pé wọ́n ṣe àtúntò tá a mọ̀ sí restructuring ilẹ̀ wa nàìjíríà ó ní ààrẹ muhammadu buhari nìkan kò lè dá ṣe lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ìròyìn míì tún wà tọ́jọ́ mọ́ ròyìn kan ojú ìwé kọkànlá ìwé ìròyìn Vanguard ni ìròyìn ọ̀hún ló ń sọ pé ẹgbẹ́ ọmọ kóòtù òjìbítà mọ̀ sí Yorùbá Council of Elders láwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wọ́n ti rọ ìjọba àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà pé kọ́mọ̀ bá Sunday yùn olóyè Sunday Adéyẹmọ sí ẹjọ́ kẹjọ́ kankan mọ́ kan já mi nú ẹjọ́ ọ̀hún Sunday Adéyẹmọ kò ní orókun ẹjọ́ ìbẹ̀ lójú ìwé kọkànlá ìwé ìròyìn Vanguard. ẹ má rò pa àti dákẹ́ bẹ́ẹ̀ láàsínmì ọ̀rọ̀ nípa pé kí olúkálukú kó fi ìdí mọ́lé ipob tún rú jáde lọ́tún wọn ni àtàǹbàkúbàkú àlà èyí ẹ tún bá bọ̀ yìí bẹ́ẹ̀ bá tètè dá wa lóhùn lórí ohun tá a béèrè fún a fi tìpá tì kúùkù a sì fi mú káwọn èèyàn tún jókòó lé a sì ní gba ẹnikẹ́ni tó bá sì fẹ́ ta fẹ́lẹ́fẹ́lẹ́ a ẹ̀rí mọ̀ bó o ọlọ́run má jẹ́ kí èṣù ó tún gbọmọ lùpamọ́ alọ́ bẹ́ẹ̀ sì rèé ẹ̀mí kẹ́mi kò ní wọnú kó wa wa hmm. bàbá kan rèé ó sì kí ọmọ ara rẹ̀ mọ́lẹ̀ ọmọ ọdún méje ó gbẹ̀mí ọmọ yẹn ó fi ṣètùtù ọ̀la ìní nípínlẹ̀ ọ̀ṣun wọ́n ní ọlọ́pàá kan òun ló ṣokùnfà bí ìṣẹ̀lẹ̀ ìjàmbá ṣe ṣẹlẹ̀ àwọn aráàlú wọ́n bá ṣe gàngán bò ó èlò tí wọ́n lu ọlọ́pàá yìí hmm. ọlọ́run jẹ́ òye ni òṣogbo ló ti ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ ọ̀ṣun ojú ewé karùn ìwé ìròyìn Daily Sun ló wà. tó ìròyìn kan rèé tó ń sọ̀rọ̀ nípa ilẹ̀ wa Nàìjíríà ìròyìn ọ̀hún ò fẹ́ dùn mọ́ èèyàn nú lójú ìwé kẹjọ ìwé ìròyìn ti Nigeria Tribune tó jáde láàárọ̀ yìí ibi tí bàbá Adébánjọ ṣe ń sọ pé ṣé ká mọ̀ tanra wa jẹ pẹ̀lú ipò tílẹ̀ wa Nàìjíríà wà yìí àti ní tá à ń fojú rí tó ń ṣẹlẹ̀ yìí pẹ̀lú àwọn ìṣẹ̀kìlẹ̀ oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ àti ẹ̀mí tó ń fojoojúmọ́ sọnù orílẹ̀-èdè yìí ó ń kú lọ ojú ìwé kẹjọ ìwé ìròyìn Nigeria Tribune ni. ọ̀dà hmm. ní bá a pa ti kòkò kẹ̀kẹ́ gbáradì fún ètò òdìbò lọ́dún 2023 hmm. oríṣiríṣi ọ̀rọ̀ ló ti ń jẹ jáde bẹ́ẹ̀ bá gbàgbé ilé ìgbìmọ̀ asòfin àgbà àtìlẹ́ ìgbìmọ̀ aṣojú ṣòfin àwọn méjèèjì wọ́n jọ gbìnà yá ní ọ̀sẹ̀ tá a wà nù rẹ̀ tí wọ́n sì pàápàá pé ọ̀rọ̀ àbá tuntun kan tó ní í ṣe pẹ̀lú ètò òdìbò àwọn ti buwọ́lù wọn dúró ti ọ̀dọ̀ ààrẹ Muhammadu Buhari láti gbé ìgbésẹ̀ tó lóòrìn lórí rẹ̀ lọ́wọ́ tá a wà yìí o nǹkan ti yí padà sí bí wọ́n ṣe rò wọ́n ní Gbajabiamila sọdúnmọ́ ẹ pé ah, <laughs> ó nídìí ká tó sọdúnmọ́ ẹ pé ètò òdìbò gbangba làṣà ta fún abẹ́nú ó gbọ́dọ̀ máa wáyé tí ò sì ní í sí pé báyà bàbá sọ pé màmá sọ pé ńlá máa tẹ̀lé láti máa fi fa ọmọ òye kalẹ̀ wọ́n ní ọ̀rọ̀ ọ̀hún ti ń fa lọ́bọ̀lọ́bọ̀ o láàrin ìgboro ayé nítorí pé àwọn kan rí i pé ìlànà náà yóò finá gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn adíje dupò lọ́jọ́ iwájú APC ní tiwọn wọ́n ní lórí ìkùkù kẹ̀kẹ́ fún ọ̀rọ̀ ètò ìdìbò ọdún 2023 yìí náà ni wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti ń sọ yágbá ọ̀rọ̀ gómìnà ìpínlẹ̀ Rivers Nyesom Wike òun náà fẹ̀sùn kàn ó ní ṣẹ́rí bí wọ́n ṣe kọlu lé màmá onídàájọ́ Mary Odele ọlọ́wọ́ kan àbòsí òṣèlú nú APC mo fura sí yín hmm. èmi kọ́ o Wike ló wí. tó kọ́lọ́hún ṣàánú wa nílẹ̀ yìí ni o mi ò tí ì mọdún náà tá tó dìbò tẹ́mi ò ní sọnù. Hmm torí pé lójú ìwé kẹfà ìwé ìròyìn Vanguard ìròyìn tó wà ńbẹ̀ kò tún dùn mọ́ àyàn nú pé aṣáájú àwọn ọ̀dọ́ kan tá a mọ̀ sí youth leader àtàwọn méjì míì ló gba ìkurujẹ lọ́wọ́ ẹbọra níbi ètò ìdìbò tó wáyé ní ìpínlẹ̀ Anambra bó tiẹ̀ jẹ́ pé wọ́n ní àwọn ọlọ́pàá kúnbẹ̀ fọ́fọ́fọ́ àmọ́ síbẹ̀ náà àwọn kan sì ṣòro hmm. ojú kẹfà ìwé ìròyìn Vanguard ní kọ́lọ́hún ọgbà wá o. àmì o hmm. ẹja tó tẹ̀ sọ́wọ́ wájú ìròyìn kan rèé tó ní ṣe pẹ̀lú ti ọ̀rọ̀ ìdàgbàsókè orílẹ̀-èdè wa nàìjíríà àti àwọn wàhálà èyí tó ń súyọ sí ọrùn ìjọba àpapọ̀ wọ́n ní àwọn tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì wọ́n máa ń bínú wọ́n ní àwọn ti fi irun dúdú ṣiṣẹ́ àwọn sì yẹ kó máa fi irun funfun jẹ́ ṣùgbọ́n àsìkò táwọn wà yìí síbẹ̀ jù bẹ́ẹ̀ lọ ipa táwọn sà ìjọba ilẹ̀ nàìjíríà ò fẹ́ ó jẹ́ ó yọ àwọn náà sì wá ní gbà fún gbogbo ìjọba tí ọ̀rọ̀ kàn ní ìpínlẹ̀ Ògùn wọ́n ní í ṣe ni àwọn tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì wọ́n gba iléeṣẹ́ gómìnà lọ́ni o wọ́n ní kò burú kò bàjẹ́ ìwọ náà ní wọ ọ́fíìsì o kódà gbogbo òwe tó bá buwọ́lù bó ṣe wọ ọ́fíìsì yóò ṣojú ẹ̀mí àwọn wọ́n ní ṣe wọ́n dìbẹ̀ pa bámú pé kò jọ o gbogbo agbègbè òkè mọ̀sán lù Abẹ́òkúta tẹ́tẹ́tẹ́ iná lókun o wọ́n ní wọ́n lé wọn wọn lọ wọ́n bẹ̀ wọ́n wọn ọgbà wọ́n ní ẹ dá wa lóhùn ẹ fún wa ní ẹ̀tọ́ wa lójú ọ̀gán hmm. ẹ lọ tààràtà ojú ewé kẹsàn-án ìwé ìròyìn ti the punch ibẹ̀ gangan ló wà. tó lórí ọ̀rọ̀ ilẹ̀ adúláwọ̀ pé kí ìbáṣepọ̀ tó gúnmọ́ kó wà láàrin àwọn orílẹ̀-èdè tó wà nílẹ̀ adúláwọ̀ hmm. abẹnugan ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin ilẹ̀ wa nàìjíríà ọ̀nàrẹ́bù fẹ́mi gbàjàbíàmílà lánàá ti pè fún pé kí àwọn orílẹ̀-èdè nílẹ̀ adúláwọ̀ ká máa lo ìwé ìrìnnà kan náà tọ́jọra wọn common passport ká mọ̀ ná ọjà kan náà ká sì ní ẹ̀ṣọ́ aṣọ́bodè tá a mọ̀ sí custom àti owó tí ó jẹ́ ntí ó bára mu hmm. ṣóṣì lè ṣe é ṣe ṣá ìbẹ̀ lójú ìwé kọkànlá ìwé ìròyìn ti Nigeria Tribune tó jáde láàárọ̀ yìí. ìròyìn eléyìí yóò yanilẹ́nu púpọ̀ ìwà ìjínigbé ló ṣẹlẹ̀ wọ́n ní gbajúgbajà olókoòwò kan rèé léyìí tó jẹ́ pé àwọn ajínigbé jígbé àmọ́ ń gbà wọ́n gbé ìgbé bí ìgbà téèyàn bá yẹ ìgbé mà ni wọ́n gbé wọ́n ní wọ́n fọ́ gíláàsì ọkọ̀ rẹ̀ wọlé wọ́n sì gbé e ní lágá bí ẹ ń gbọ́ mọ̀ kókó àfijùà nínú ọkọ̀ ó sì di rẹ́rẹ́ mú wọ́n sì gbé e lọ. Ah, hmm. lábẹ́ òrùn tá a wà yìí kan náà. tó pẹ̀lú ìkọlù tó ń ṣẹlẹ̀ sí ọkọ̀ rélùwé tí ń ná Àbújá sí Kaduna wọ́n ní àwọn ọmọ lẹwa Nàìjíríà iléeṣẹ́ wọn ò káwọ́ bọ̀tán o ti ní wákàtí mẹ́rìnléní ogún ní ẹlikọ́pítà yọ̀ọ́mọ̀ pàráàrò gbogbo òpópónà àti ojú òpó reluwé láti Àbújá sí Kaduna kírúfẹ́ wàhálà tó ṣẹlẹ̀ ń jò ní kọ́mọ́bà tún ṣẹlẹ̀ mọ́ táwọn gídíngankú kan tí wọ́n lọ rí àdó olóró bọ òpó ibi tí rélùwé ń gbà tó sì bú gbàmù ọlọ́run ńlọ́yọ̀ àwọn èèyàn hmm. tí ẹ̀mí wọn ò ṣòfò dànù ojú ìwé ìkẹtàdínlọ́gbọ̀n ìwé ìròyìn Nigeria Tribune ibẹ̀ mo ti rí o. ẹ já dákọ́ kọjá lọ sí ojú ọjà nígbà tá a bá padà dé ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ọ̀rọ̀ yìí tá a ti ṣí fìlà ṣígèlè rẹ̀ kalẹ̀ yìí a máa mú wá fún yín lẹ́kùnrẹ́rẹ́. ọ̀dà kó tó mọ̀ lọ wò Anambra hmm. twenty twenty one hmm. ọmọ oyè ẹgbẹ́ òṣèlú APC tó fìdí rẹmi níbi ètò ìdìbò tó wáyé ọ̀hún ó ní òun kọ́ orí òun kọ́ ń tẹ́ ẹ sọ́hun rìsọ́ọ̀tì òun hmm. kì í ṣe tòun ààrẹ mà ti kí i. ó ní ààrẹ ti kí ààrẹ ti kẹ́ni wọlé pé ó kú oríire. ààrẹ ti kí ah. ó dà òun ò sì gbà. ìwọ ọlọ́pàá sọ fún pa ti kí já lójú ọjà. ajá balẹ̀ ajá ojú rẹ ni mo máa ń wò. ọlọ́dún náà máa ń ṣe àgbékalẹ̀ rẹ̀. tí onípòjìpọ̀ ẹ̀dá sì máa ń rí ìfọwọ́kan ọlọ́run látòkè wá. yẹ̀sọ́dún yìí tó ti kò. ìsọjí àgbà àràgbà agbára ọlọ́run. tí àṣeyọrí Crusaders International. ló ń ṣàgbékalẹ̀ rẹ̀ lọ́dọọdún. pẹ̀lú àkòrí níní ìfọwọ́kan àtìmọ̀dìràn. generational impact tó máa bẹ̀rẹ̀ ní Wednesday àti Thursday tenth and eleven November 2021. twenty one láago márùn-ún rọ̀lẹ́. kí ìṣòro àwa kàdí Friday twelfth November twenty twenty one láago mẹ́jọ alẹ́. olú ọlọ́run àṣeyọrí tán o ti dáǹdè gbàlà kòkó àti súre fún gbogbo ènìyàn tó bá lè bá a pàdé venerable superior evangelist afis kìkì prophet evangelist gabriel evans prophet bukuyojo ẹ̀dà pòrìsàdé wuya dérìbìgbé máa pa ó pọ̀ ṣiṣẹ́ ìránṣẹ́ evangelist david oyewọlé dáre melody ẹ̀mílẹ́kùn ẹ̀mọ́ ìdòwú santana samji dan success àti táyé mọ́rì àwọn ni wọ́n máa pawọ́ pọ̀ kọ́rin ẹ̀mí níbi ìsọjí ńlá yìí celestial church of christ crown of glory parish opposite fire brigade alálùbọ́sà alẹ́sìnlọ́yẹ́lẹ̀ ìbàdàn ní ìsọjí ìran ìran sórí nọ́mbà yìí zero eight zero three four zero five five two seven eight jésù lolúwa. mama educom fashion school of course ọ̀gá ná bàbá. o bẹ́bí ah, ah, aṣọ ẹ̀ máa fa ìlara ẹ̀kẹ́ o change télọ̀ ẹ̀ ni. <laughs> èmi màá ní télọ̀ ara mi báyìí. Ah, ìgbà wo lè di fashion designer o ṣé lẹ́nu oṣù mẹ́fà tí mo travel yìí náà. díẹ̀ mi ò like bí mo ṣe ń jókòó sílé nígbà tó o sí around ni mo fi enroll sí mama educom fashion school mo ti kọ́ṣẹ́ mo ti mọṣẹ́. wow how come. bó ṣe ya everybody lẹ́nu nìyẹn o mama educom fashion school international standard ni wọ́n wọ́n lo kọ̀ǹpútà láti kọ́ wa kò dẹ̀ sí part of fashion design tí wọn ò kọ́ wa yékéyéké aṣọ ọkùnrin ni tóbìnrin ni dresses lóríṣiríṣi wedding gown wo professional fashion designer níyàwó ẹ̀ báyìí. ibo ló ti wá rówó lọ mama ejukon fashion school. five thousand naira péré ni mo gba form mo dẹ̀ san school fees kékeré. ah ah níbo ni wọ́n wà. mama ejukon fashion school fìkàlẹ̀ sí glass house airport junction alákíá ìbàdàn nípínlẹ̀ ọ̀yọ́ bákan náà ni ààyè ilé ìgbé hostel accommodation ń bẹ fún gbogbo ẹni tí ó bá fẹ́ wá látọ̀nà jíjìn. oh eight one six nine oh five five oh one four oh oh eight one six nine oh five oh one four oh. ẹ bá mi ká lùyà ogun ti ṣẹ́ o mo ti bọ́. <laughs> Dynamic Gospel Ministry International ló tún gbé àkànṣe ìyẹn alágbára kalẹ̀ a night of mega praise concert fourteenth Dextology edition alẹ́ Thursday eighteen November ọdún yìí gangan ni o aago mẹ́sàn-án lẹ́nu red carpet máa bẹ̀rẹ̀ kótó dípẹ́ máa wọnú ìyìn laago mẹ́wàá alẹ́ Light of Christ Church International aládùúrà aka church ńlá odò ọ̀nà oríta challenge Ìbàdàn ló ti máa wáyé o àwọn tó máa fi orin ẹ̀mí fawọ́ Ọlọ́run sọ̀kalẹ̀ ni evangelist Dr. Yinka Ayefẹ́lẹ́ MON evangelist Dr. Bukola Akin Adéṣẹ́wọlẹ̀ Jésù evangelist Esther Adéọlá ẹ̀bọ̀pẹ́ Ọlá Johnson Adùkẹ́ Gold evangelist Mike michael ọlágúnadé kàkàkí jésù pásítọ̀ ṣeun oyèwùsì oníwàásù máa wà níbẹ̀ láti mínísítà rev dr ao oyèkàmí lolùgbàlejò evangelist gbẹ̀ngà ọmọ́táyọ̀ lọ́lọ́run fi ràn yín rán láti máa gbé àkànṣe ìyìn yìí kalẹ̀ agbára tó wà nínú yìí ó fẹ́ ṣẹ́gun fèmí àti ẹ̀ a night of mega Press concert ní kátijọ́ fìyìn fọlọ́run lálẹ́ thursday eighteen november ọdún yìí aago mẹ́wàá lè la máa bẹ̀rẹ̀ light of christ church international ní odò ọ̀nà oríta challenge ìbàdàn nínú àkànṣe ìyìn tọdún yìí ìtọ́rí àánú tún máa wà fún àwọn opó àtàwọn tó ń wojú ọlọ́run fáwọn nǹkan míì zero eight zero eight two two eight five five two eight ìyìn tọ̀tẹ̀ máa bí testimony lórúkọ Jésù. ọ̀rẹ́ mi ah èwo ní ìṣẹ̀lẹ̀ mo ní láti pa màálù léyìí tó wá kí mi báyìí o. <laughs> bó bá wù ọ́ àjànàkú ni kò pa ṣùgbọ́n ní báyìí ṣáà ti bá mi wá ohun mímu ẹlẹ́rìndòdò tó tutù kí n fi ṣèbàlẹ̀ ọkàn mi. àà nǹkan kékeré nu ṣáà ti gbà yìí kó o mú kọ́kàn rẹ lè balẹ̀ sans cream soda. sans cream soda láti iléeṣẹ́ fọ́bàdẹ́kọ̀ ṣé kì í ṣe ohun mímu tí dùn tí kò sì ní ṣúgà nínú rárá nu níbo ló ti rí. níbo ni mo ti rí i kẹ. ó wà káàkiri lọ́jà kẹ kò sì tán síbẹ̀ o ó ti wà nínú páànù pérébé báyìí ó sì ríra ní ibikíbi sans ni ayọ̀ mi ó ń tuni lára ó kún fún wàrà kálórì rẹ̀ ò pọ̀ rárá bó o ṣe sọ tẹ́lẹ̀ kò ní ṣúgà nínú rárá. ẹ ṣùgbọ́n kí ló dé tí fi ń dùn báwọn. ìyẹn gangan ni ohun ara mi rírí sunscreen soda ó ní àwọn ohun èròjà tí fúnni ní ìtọ́wò tó dùn ṣùgbọ́n adùn rẹ̀ ò ní ṣúgà nínú. ó jẹ́ wípé sunscreen soda wà fún àwọn ènìyàn bíi tèmi tí ìlera wọn jẹ lógún. tí kì í bá ṣe sunscreen soda kò lè dàbí sunscreen soda rárá o. <laughs> bẹ́ẹ̀ soda ilé iṣẹ́ farmadeco plc ló ń ṣe à ń pèsè ọ̀nà àbáyọ fún ìlera. At Jai University admission is in progress. Programs on offer include undergraduate, postgraduate, part-time, HND conversion, foundation and pre-degree programs in faculties of law, humanities, education, natural sciences, engineering, environmental studies, communication and media studies, basic medical sciences and agriculture. New programs include entrepreneurship, radiography and radiation sciences, agricultural economics, agricultural extension, animal science, crop science, pea studies and conflict resolution, surveying and geoinformatics mathematics, and medical laboratory science. Our tuition fees affordable and payable in three installments. Visit www.acu.edu.ng for online application, screening, and admission letter. Giving our state-of-the-art facilities, well-equipped libraries, decent learning environment, and distinguished lecturers. Apply now by logging on to www.acu.edu.ng or call 0814 592-0637. Ajay Carver University, raising godly intellectuals. kò sọ ohun mi kò lè ṣe fẹ́ mi ọmọ rẹ̀ kò sọ ohun mi kò lè ṣe lásìkò rẹ̀ olúwa tí kì í bá tì tó ń ṣiṣẹ́ àmì àtagbára nínú ìjọ world healing evangelical church prophetic and revival ministries soludo layout alexandra odualaro amak nursery primary school àpáta ìbàdàn agbára ọlọ́run kì í bá tì ni ó tún máa rìn kọjá lára ọ̀tọ̀ nínú ìpàdé wákàtí méjìlá pẹ̀lú olúwa olóṣù mẹ́tamẹ́ta ní gbogbo ọjọ́ kejìdínlógún oṣù kẹta síra wọn eighteenth of every three three months aago márùn-ún ìdájí sí márùn-ún ìrọ̀lẹ́ ni plan to attend this edition your miracle is certain with christ ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run yóò máa da ìk ìpèpọ̀ pẹ̀lú ẹ̀mí mímọ́ fún ìtúsílẹ̀ rẹ one pastor po fẹ́jẹ́ mrs going to be our chief host join thousands of people this quarter at world healing evangelical church soludo layout alexandra odualaro amak nursery primary school àpáta ìbàdàn tèmi tiẹ̀ kò ní ṣòro ṣe lórúkọ jésù àmín ọba ìmọ̀lẹ̀ ti dé o wa Ayinde. bukadi àpapọ̀ Wasiu asan nanu sí ọba ìmọ̀lẹ̀. ó yá o máa mi ìlú Ìbàdàn títí. ọba ìmọ̀lẹ̀ dé la kọ́kọ́. album launch record ti tuntun pé akọ́lé ẹni. eré àjò láyẹlẹ kejì. a tún máa fàmì ẹ̀yẹ dáhùn alátìlẹyìn wa lọ́la. lọ́jọ́ sátidé november thirteen ọdún yìí. m square multipurpose hall. tó wà ń jagun bus stop. àtúnṣe amúlòkọ akẹrẹ road Ìbàdàn ló ti máa wáyé o. aago mẹ́wàá rọ̀ la ti bẹ̀rẹ̀. fún Wasiu ọjọ́ náà ni. alhaji abdul basit kati bíbá lọ lò. àpẹẹrẹ ànábì fada òdìdẹ ni. sheik alhaji isiaka diọ ọlásẹ́wò. olùfilọ́lẹ̀ àgbà ni. sheik alhaji abdul wahab yọ̀dá ọmọdù àgbà. eléré wa lọ́jọ́ yẹn ni. ajabi láti forí yọmi kéde. mc wa lọ́jọ́ yẹn ni. mr sports ìlú mọ̀ká pírísẹ̀ntà ti pàjù wá. àwọn òṣèré oní tíátà tó ń bọ̀ ni. wọ́sí akíọ́lá ọ̀nàyà igwe ibrahim jata àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àkàrà ọ̀pamẹ́rin five thousand naira ní sísan àti wọlé. àkàrà tiwa ní m square multi purpose hall lásọ̀lọ̀ ní shop two gate two ajámasígbà ìbá. asalaamu alaykum àgbáríjọpọ̀ gbogbo ọmọlẹ́yìn sheikh nurul hakim the national association of sheikh nurul hakim's disciples lábẹ́ ìdarí àáfàá ńlá ẹni àpọ́nlé ni sheikh murtado nurul hakim ní pé gbogbo wa síbi ayẹyẹ ọjọ́ bíi ànábì mọ̀lúd nàbì tó fi mú àdúrà ìrántí ọdún kẹwàá bàbá wa maulana dr sheikh nurul hakim rọ̀díàlà ta'ala anil tí ó wáyé ní sátidé ọjọ́ kẹtàlá oṣù kọkànlá ọdún yìí ní sheikh alimi primary school lẹ́yìn ìlọrin grammar school ìlọrin ìpínlẹ̀ kwara àdúrà ìrántí fìdáwọ́ prayer láfi bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀ sago kọ̀ọ̀sán kátó wá wọnú m mọ́lúdì lọ láago mẹ́sàn-án alẹ́ dàfẹ́ mọ́jú ọjọ́ kejì gbogbo mùsùlùmí tó fi mọ́ gbogbo ẹni tó gbàtọ́ lọ́hùn tànábì ńlá ń retí ń o masala. olùkéde jamanat lábẹ́ sheikh muhammadu mudashiru yusuf báàmì ọjọ́ ìbàdàn. jẹ́ kí má jẹ́ mu sọ̀rọ̀ lórí mi ọlọ́run sáà mú sóòlù bàbá àbí ilẹ̀ jẹ́ jẹ́ kí máa jẹ́ mu sọ̀rọ̀ lórí. ìrìn àjò mímọ́ lọ sórílẹ̀-èdè Jordan gbogbo ayé ló ti ń gbọ́ kìkì ẹ̀ wọ́n ti ń lọ wọ́n ti ń bọ̀ láti pàṣẹ you fit fly lọ́tẹ̀ yìí November thirty sí December six ìránṣẹ́ ọlọ́run alààyè bàbá àbíyè prophet and lady evangelist Fúnṣọ́ àti Adéjọkẹ́ Àkàndé tó fi mọ́ evangelist Tóyọ̀sí Akínyá ló máa léwájú àwọn ọmọ ọlọ́run láti lọ gbàdúrà lórí òkè Mount Nebo pẹ̀lú àyè tí kẹ̀kẹ́ iná ti gbé Èlíjà lọ sókè tó fi mọ́ odò Jordan tá a ti ṣèrìbọmi fún Jésù àti ọ̀pọ̀lọpọ̀ àyè tó á dárúkọ nínú bíbélì tó wà lórílẹ̀‐èdè Jordan ìwọ ni kó o má gbẹ̀yìn o láti forúkọ sílẹ̀ báyìí ní you fit fly office tó wà ní success house seven up road olúyọlé main estate ring road Ìbàdàn fún àlàyé ẹ máa pe zero eight zero two five two four nine two eight zero ẹ wá ẹjẹ́ àjọlọ gbàdúrà lórílẹ̀‐èdè Jordan ní November thirty sí December six you fit fly là ń bá lọ. ọlọ́run ràn mí lọ́wọ́ ràn mí lọ́wọ́ kí lè rọ́gọ́ lọ ìtàn ní sí agbára tí Ọlọ́run máa ṣe lọ́jọ́ Sunday tó ń bọ̀ yìí o nípasẹ̀ bẹ́ẹ̀. lórí prọfẹ̀tà yọ̀ọ́nìdí òye wù mí jp ti feast of christ bible church rewrite my story oh lord. máa wúra rẹ̀ rẹ̀ wá pàdé ọlọ́run nínú àpẹ̀ṣẹ̀ sunday yìí látàgò méjì òwúrọ̀ ní àwọn èèyàn yóò ti máa ní ìbápadé ọlọ́run alààyè tí ọwọ́ agbára rẹ̀ yóò sì máa kàn wọ́n fún ìgbésókè ọ̀nà àbáyọ àti ìṣerere ìwọ náà wà nínú iṣẹ́ agbára ojúkorojú pẹ̀lú ẹ̀rí ìyàwó àwò lọ́jọ́ sunday nínú àdúrà àgbàrí ìyanu ojú ẹsẹ̀ lábẹ́ ìfàmì òrùyàn lọ lórí àwọn wòlíì rẹ̀ adégbà àti prọfẹ̀tà pásítọ̀ mrs ayọ̀rẹ́ ni oyè wù mí jẹ́bi. gbangba gbogbo èèyàn lálejò nínú ìjọ feast fresh bible church second power line along ológun arúgbó promise land ológun ẹrú ìbàdàn zero eight zero three three seven six six nine four zero lọ́jọ́ sunday tó ń bọ̀ yìí a máa tó ìtàn rẹ kọ́ gbogbo ayé ló máa sọ̀rọ̀ ẹ̀rí. torí pé jesus is real heaven is real káìsàn má ṣe wa kó má ṣe yẹn fún wa wò àmẹ́dá ò lè wa láìláì ṣe déédéé kan lágọ̀ọ́ ara ìdí nìyí tí iléeṣẹ́ health consult global consult tó jalagbàtà fáwọn iléeṣẹ́ tó ń fèsò igi egbò igi àtẹwébẹ̀ pòògùn nílẹ̀ yìí àti lókè òkun tó sì gbàṣẹ́ gbòǹtẹ̀ ìjọba fi ń pè wá láti wá fáyẹ̀wò ìmọ̀ràn àti ìtọ́ni níbi táwọn òjìní akọ́ṣẹ́mọṣẹ́ ò ti mọ mọ̀rúfẹ́ ìlera tí ń bóni kálukú fínra àtògùn tá a lè lò kojú ẹ̀ ọgbà bẹ́ẹ̀ nílé iṣẹ́ health consult oríṣiríṣi ògùn tó ti ní gbogbo èròjà tára nílò wà fún títà láti má gba ìsàn wọlé lágọ̀ọ́ ara tòró sàn ká dènà àìsàn àjùkámọ̀ wá wòsàn kiri lọ. ilẹ̀kùn lè ṣe wa wà ní ṣíṣí sílẹ̀ lọ́jọ́ monday títí di sátidé látago mẹ́jọ àárọ̀ dago mẹ́fà àrọ̀lẹ̀. ọ̀pọ̀ àǹfààní ló wà nílé iṣẹ́ health concern kàṣíwá lálùkò shopping complex lẹ́gbẹ̀lẹ́ epo mrs nítòsí bishop phillips academy ìwó ìbàdàn àti ní stanbic bank building niger west area challenge ìbàdàn zero nine zero five thousand forty eight sixteen zero nine zero five thousand forty eight sixteen health concern global consult ìlera ìlera rẹ ṣe pàtàkì. ìmọ́tótó borí àrùn. ẹ̀yin èèyàn mi ní ìpínlẹ̀ ọ̀yọ́ ṣé bẹ́ẹ̀ mọ̀ pé ìmọ́tótó jẹ́ ọ̀kan pàtàkì nínú ọ̀pákùtẹ̀lẹ̀ tó lè mú ìlọsíwájú bá ìlú bẹ́ẹ̀ sì ni aṣíwájú nínú ohun gbogbo àmúyangàn ní ìpínlẹ̀ yìí jẹ́ àmọ́ ṣá o aṣíwájú tó máa ń tó ń ṣe kò ní lajú rẹ̀ sílẹ̀ kí náà rẹ̀ jájò rẹ̀yìn ẹ wá gbọ́ o ṣé wọ́n ní mọ́foko mi dáàlà ọjọ́ kan là kọ́ ọ láti àkókò yìí lọ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ yóò máa fi kélé òfin gbé gbogbo àwọn kọlọ̀rọ̀ sí ọ̀bùn asọnilẹ́nu tí fi ojoojúmọ́ da ilẹ̀ tàbí ì ìgbọ̀nsẹ̀ sí àwọn òpópónà ojúṣàn àgbàrá àti gbogbo adágún odò àti èyí tó ń sàn. Hmm, wọ́n ní awífúnni kó tó dá ni àgbà àjàkadì ni àmọ́ ṣá o yínníyínní kẹ́ni ṣe mí. ìjọba àpínlẹ̀ ọ̀yọ́ tún ti ṣe tán láti máa ṣe sàdánkátà àwọn agbègbè tó bá mọ́ tóní jùlọ pẹ̀lú ẹ̀bùn tó jọjú nígbà tí wọ́n máa fi àbùkù kan àwọn agbègbè tó bá dọ̀tí jù lórí ẹ̀rọ móhùnmáwòrán. ìwọ náà kópa tirẹ̀ láti ran ìjọba gómìnà Ṣèyí Mákindé lọ́wọ́ láti dènà ẹ̀gbin ní ìpínlẹ̀ ọ̀yọ́ olùkéde Ministry of Environment and Natural Resources lábẹ́ àkóso alákòóso ọ̀gá àwọn akólẹ̀ ọkùnrin jẹ́jẹ́ Abíọ́dún Òní. INEC convention twenty twenty one wọlé dé gbogbo ènìyàn fàyọ̀ jésù àkèrèsòrí ti ṣetán láti ká ìbòjú èṣù jóná dànù nínú ayé rẹ̀ gẹ́gẹ́ bí o ti ṣe nínú ayé ọkùnrin ara gádàrà obìnrin onísun ẹ̀jẹ̀ ó já ìwọ náà má wòra rẹ nínà darapọ̀ mọ́ ìpàgọ́ alágbára ti ìjọ all nations evangelical church tí yóò bẹ̀rẹ̀ ní november fifteen títí di november twenty first nílé ìjọsìn all nations evangelical church eléyìí tó wà ní anec way oníkọrin lagos ìbàdàn express highway ìyànà fẹ́lẹ́lẹ̀ ìbàdàn àkórí ìpàgọ́ kíká ìbòjú náà kúrò removing the mask ìwádìí àti àjọ̀dún ìdásílẹ̀ la fi ṣíde ìpàgọ́ ọlọ́dọọdún yẹn lára àwọn ètò tá a ti pi àmọ́ sílẹ̀ àyájọ́ àwọn ọ̀dọ́ ìpàgọ́ àwọn ìránṣẹ́ ọlọ́run ìsọjí fún àwọn obìnrin àkànṣe ìsọjí fún àwọn ọkùnrin àkànṣe ìsọjí alágbára yóò máa wáyé láago márùn-ún ìrọ̀lẹ́ ojoojúmọ́ ọjọ́ tóòzè lálẹ́ àjọyọ̀ bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án àṣálẹ́ tonírúurú ètò àdúrà tó ń ti sọjí alágbára tí yóò máa wáyé láago márùn-ún ìrọ̀lẹ́ ojoojúmọ́ ọjọ́ sunday gangan ni àṣekágbá níbi tá a ti tàyé rúbọ ọpẹ́ sí ọlọ́run ọba adẹ́dàá ṣẹ̀dá wa bishop and pastor mrs ìyábọ̀dé ọdẹ́lẹ́y ayẹyẹ yóò máa gba gbogbo ènìyàn lálejò lára àwọn ìránṣẹ́ ọlọ́run tó máa ṣiṣẹ́ nínú ìpàgọ́ náà bishop richardson oyediran àwọn olórin tó máa kọrin pásítọ̀ adélakùn ayẹwa anec voices ẹ sórí nọ́mbà yìí zero eight zero ninety seven thirty one sixty five ninety six rí i dájú pé àtiwọ́ àtìdílé rẹ lè farahàn níbi ìpàgọ́ yìí ìbòjú èṣù yóò di kíká kúrò lórúkọ jésù. ajá balẹ̀. orí tí ọba jẹ kó. ṣọ́ jẹsẹ̀ bó ti sùn tẹ́lẹ̀ yóò lọ wo nǹkan ta. ṣọ́ honestly n jẹsẹ̀ mú mo ṣe wà yìí. ṣọ́ jà màmá. n bá rí yan n bá rí yan. yan hmm. kò wá rí bí bóyá hmm, ẹ láṣẹ. ìfìlà lò. kò wá wá bí ẹran ọ̀kẹ́rẹ́ ẹran ọ̀gbẹ́. ǹjẹ́ hmm, ẹran ọ̀gbẹ́ ẹ já bẹ̀rẹ̀ iṣẹ́ ní pẹrẹwu Dr. Gbèsàbí síwájú lórí ọ̀rọ̀ Afẹ́nifẹ́re kí n sáré kí ọ lẹ́yìn ó dààmú bínú. lójú ewé kẹrìndínlọ́gbọ̀n ìwé ìròyìn ti Daily Sun. kò lè yé eyín dáhùn sàn ẹ fẹ́ gbé bòrò. kó wà lára ẹ ìròyìn tó wà lójú ewé kẹrìndínlọ́gbọ̀n ìwé ìròyìn ti Daily Sun mhm. àti ojú ewé kínní rẹ̀ ni wọ́n ti bẹ gègé lọ́wọ́ ìbẹ̀rẹ̀ sí kọ́ ọ̀rọ̀ tó sì ní í ṣe pẹ̀lú orílẹ̀-èdè wa Nàìjíríà àti bí nǹkan ó ṣe sanmọ́nà ni. Hmm. Afẹ́nifẹ́re wọ́n sọ̀rọ̀ wọ́n fi ka látún wọ́n sì fi ọwọ́ gbáyà pàpàpà yìí pé ẹran làwọn fi sọ kì í ṣe egun ààrẹ Muhammadu Buhari ibi tí àwọn fẹ́ tí àwọn sì ń gbèrò yí pé kí orílẹ̀-èdè wa hmm. Nàìjíríà dé ibi ire ni yóò sì débẹ̀ wọ́n ní ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú àtúntò orílẹ̀-èdè wa nàìjíríà tí wọ́n ti ń lo agogo rẹ̀ gbọmọgbọmọ láti jọ òní ìwá wọ́n ní orí rẹ̀ làwọn ṣì wà o àwọn ti wọ̀ tún àwọn ti wò sìn àwọn wò kí àwọn wò lẹ̀ àwọn wá wo sàkún rẹ̀ yìí pé bí orílẹ̀-èdè wa nàìjíríà bá fẹ́ kí ilẹ̀ yọ da kó tẹ̀ wọ́n lásìkò lójú ọjọ́ a gbọ́dọ̀ tètè mẹ́sẹ̀ kó gbé ọ̀rọ̀ bá ṣe ṣàtúntò nígbà wọ́n mẹ́nuba bí nǹkan ṣe ń lọ lórílẹ̀-èdè yìí wọ́n ní àìṣe àtúntò orílẹ̀-èdè wa nàìjíríà láìlétò ààbò tó gún mọ́ ló ṣe wọ ọrùn wa sùn sùn sùn wọ́n ní tẹ́ ẹ bá sì rí ìgbà tí ọ̀rọ̀ di pẹ̀ǹtùká tán tí ọ̀rọ̀ ń túgbà lọ tó ń túlé lọ mọ́ orílẹ̀-èdè wa nàìjíríà lọ́wọ́ tó sì ń ṣe àkóbá fún gbogbo ẹ̀ka tó kù wọ́n ní ebi náà ló tí olórí ẹlẹ́sìn ni Ahmed Gumi tó ṣe bọ́ sí gbòòrò ayé tó ń tu ìtukùtukù òrùkù yí pé ọ̀rọ̀ àwọn jàǹdùkú agbébọn kí wọ́n ṣètò kí wọ́n má bínú fún wọn kíjọba orílẹ̀-èdè nàìjíríà dáríjì wọn kó fọwọ́ pa wọ́n lórí pé kó gbé wọn mọ́ra wọn ni tí ì bá ṣe pé ààrẹ muhammadu buhari náà ti kọ̀ láti ṣe àtúntò orílẹ̀-èdè wa nàìjíríà ṣe irú gúnmí ṣèyí kìgúnmí ló yẹ kó bọ́ sí gbogbogbòrò ayé kó máa sọ pé báyìí kàṣà báyìí kàwòdì lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà wọn ní ní kẹ́ni wọn ni ẹ máa wá wò ó ohun tí Gumi ń sọ yìí níta àwọn báwọn ṣe fi ojú ṣùnùkùn wọ ọ̀rọ̀ ṣùnùkùn ọ̀hún ṣe ló dàbí ìgbà tó ń sọ èrò àti ọ̀rọ̀ ọkàn ààrẹ Muhammadu Buhari jáde wọ́n ní kó tó di pé Muhammadu Buhari náà dórípò lọ́dún 2015 wọ́n ní ebẹ́ ẹ mọ̀ gbogbo nǹkan tí Muhammadu Buhari tó ń ṣe ní ìlérí ńgbà náà gbogbo ìṣàlàyé bí ètò ìdàgbàsókè yóò ṣe bá orílẹ̀-èdè Nàìjíríà bí ìgbà tó jẹ́ pé ọwọ́ ààrẹ Muhammadu Buhari ní kọ́kọ́rọ́ gbogbo rẹ̀ wà ní wọ́n nígbà wọ́n débẹ̀ tán ni wọ́n rí i pé ìjó yàtọ̀ nígbà tó tẹ̀síwájú lórí ọ̀rọ̀ ó ní látìgbà tí wọ́n ti wá débẹ̀ ọ̀hún náà ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè wa nàìjíríà kò lójútùú òní mọ́ni wọ́n gbẹ̀mí èèyàn ọ̀làmọ́la wọ́n jínigbé ètò ìlera kùbáyò kò fìgbà kan farasọgbá wọn ètò ọrọ̀ ajé òun náà ti fẹ̀gbẹ́ wọn gànà ohun gbogbo wa ń lọ lẹ́gbẹ̀gbẹ́ lẹ́gbẹ̀gbẹ́ lẹ́gbẹ̀gbẹ́ lẹ́gbẹ̀gbẹ́ wọn ni ebe tún rí àwọn ìkọlùkọgbà kan tó wáyé ní àìpẹ́ yìí ẹ̀rí títa àwọn tí ọkọ̀ ojú irin rélùwéè náà bí wọ́n ṣe lọ kọlù wọ́n máa rin àdó olóró kiri wọ́n ní gbogbo àwọn ìwà yìí àti ìṣekíṣe ìwàkuwà tí àwọn èèyàn ń hù lórílẹ̀‐èdè yìí bí àtúntò bá wà ní táwọn ọlọ́pàá ti ìpínlẹ̀ wà tí olúkálukú mọ̀ ń bá ara rẹ̀ ó ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan wọ́n mọ̀ bí wọ́n ṣe bóyá bùkátà ohun tó ń bẹ lábẹ́ ìpínlẹ̀ wọn ni àwọn tó jẹ́ bí aláṣẹ gómìnà gómìnà nípínlẹ̀ kọ̀ọ̀kan wọn láṣẹ lórí ọlọ́pàá bíi tí ò kó mọ wọn ní ara rẹ̀ rèé káwá gbọ́ pé àlétò ààbò tó gúnmọ́ ó wà níbì kan kí gómìnà kó máa lè pe àwọn tó jẹ́ bí òṣìṣẹ́ aláàbò tó wà ń bẹ̀ ipe ó yá kí á pa mo pa aláṣẹ kẹ́ ẹ lọ sádùúgbò báyìí rán ni ní kíni àṣẹ látòkè ni wọ́n máa dúró dè káṣẹ látòkè sì tó dé ilẹ̀ ó ti wẹ̀ ẹni tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì ọ̀gá nílídìí iléeṣẹ́ ọmọ ológun ojú omi ìyún navy commander kúnlé ọláwùmí retired wọ́n nígbà tó náà tẹnubọ̀rọ̀ oníṣẹ́ ráyè ọ̀rọ̀ bí ètò ààbò tí ó ń ṣe mákàmàkàmàkàmàkà yìí bí ó ṣe di nǹkan gidi tá a sì gbárùkù tì táwọn tó wà lákàtà ètò ààbò táwọn náà ò sun àsùnpara tí ààrẹ Muhammadu Buhari náà tí ò ní sun àsùnpìyè gbogbo rẹ̀ láti bẹ gègé lọ́wọ́ ẹ̀ tì í pé àìlétò ààbò tó gúnmọ́ yìí gbọ́dọ̀ hmm. dohun ìtàn a sì gbé lọ bá ààrẹ Muhammadu Buhari lọ́dún 2017 wọ́n ní títí di àsìkò tá a wà yìí à ń wò ó à ń bọ̀ ń lọ̀rọ̀ sí wọ́n ní ẹ wá já wo ìgbà tí wàhálà yìí ti ń bọ̀ ó ní kó tó di pa gbòmìnira ni lọ́dún 1960 síbẹ̀ jù bẹ́ẹ̀ lọ kí ló hmm. padà ṣẹlẹ̀ ó ní títí di àsìkò tá a wà yìí orúkọ rere tá a nígbà náà tá a wòó pé yóò padà sánmọ́ná ó di ọdún 1966 kò sánmọ́ná o ètò orílẹ̀-èdè wa nàìjíríà bí ìdàgbàsókè bí ó ṣe lọ ó ti ń fẹ̀gbẹ́ wọ́gànà bọ̀ hmm. lọ́dún 1970 síbẹ̀ jù bẹ́ẹ̀ lọ kódà náà ni àtúngbìyànjú yìí pé kó tún da kó tún da kó tún da ó ní tìgbà náà tá a wá ń sọ wà nílẹ̀ lásìkò tá a wà yìí tí hmm. wọ́n bá pílé rẹ̀ fún àwọn èèyàn ẹ máa wò pé nbo la tún já sí ni orílẹ̀-èdè nàìjíríà ètò ààbò ètò ọrọ̀ ajé ó ti fẹ̀gbẹ́ wọn gànà o àmọ́ wa náà wà á ní gbà ààrẹ muhammadu buhari ó gbọ́dọ̀ ṣàtúntò orílẹ̀-èdè wa nàìjíríà ní dandan ni o torí ibi tí nǹkan dé dúró yìí kò farare. ọ̀rọ̀ àtúntò tó sọ ńbẹ lójú kẹjọ ìwé ìròyìn ti nigeria tribune dr gbèsàbí hmm. ẹ̀ ń bá rí ìwé ìròyìn Vanguard tààrọ̀ yìí mú yóò rí ìròyìn tó ń ka òun lójú ìwé kẹwàá ìwé ìròyìn Vanguard kí n sáré kí wọn lẹ́yìn ọdún 2023 Afẹ́nifẹ́re ní àwọn ò léwájú tí gbogbo ìpínlẹ̀ tó wà níwọ̀ oòrùn gúúsù lẹwa Nàìjíríà yóò sì mọ pè fún àtúntò kó tó di pé wọn ò tiẹ̀ ṣe ètò ìdìbò kankan bàbá Ayọ̀ Adébánjọ fọwọ́ lùgbàyà pé ẹran lòun fọwọ́ kàn kì í ṣe gungun ó ní ó ti wà lọ́kàn pé òun ò léwájú gbogbo ilẹ̀ kóòtù òjìbí láti pè fún àtúntò tá a mọ̀ sí restructuring kó tó di pé ètò ìdìbò gbogbogbò tá a mọ̀ sí general elections yóò wá lọ́dún 2023 ó ní ààrẹ Muhammadu Buhari nìkan apá rẹ̀ ò ka bẹ́ẹ̀ ni àyà rẹ̀ ò gbà láti ní òun ó ṣe àtúntò lẹ́wà Nàìjíríà nígbà tó ń sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ àpilẹ̀kọ kan tó pe àkórí ẹ̀ ní títún nàìjíríà ṣe kó tó di pé yóò tú kátẹ́yẹ́ngá ní ìpínlẹ̀ èkó ibẹ̀ ló ti ń sọ̀rọ̀ pé nǹkan ti ń ṣẹlẹ̀ torí pé àwọn kan tí wọ́n pèpè kán mọ́ tún ilẹ̀ wa nàìjíríà tò wọ́n mọ tí wọ́n fẹ́ rí jẹ́ ńbẹ̀ wọ́n ṣàfẹ́ dúnbú ilẹ̀ wa nàìjíríà kó sì ṣẹ̀jẹ̀ ṣẹ̀jẹ̀ ṣẹ̀jẹ̀ kọ́pọ̀ kàkà kú kó sì wá di pé yóò di wá pé tí ẹ̀mí ọ̀ bọ́ lẹ́nu ẹ̀ ó ní ọ̀rọ̀ olóyè Awólọ́wọ̀ ìní ń wá sóun lọ́kàn jù nínú lẹ́tà kan ṣàgìlà tó kọ sí Aláàjì Ṣàgàrí tóun jẹ́ ààrẹ alágbádá nígbà náà lọ́jọ́ 1981 ó ní nígbà tí nǹkan fẹ́ pinkin mọ́ Aláàjì Ṣàgàrí lọ́wọ́ bàbá Awólọ́wọ̀ bẹ gègé lọ́wọ́ ẹ̀ sí Ṣàgàrí lọ́jọ́ 1981 ó kọ lẹ́tà ọ̀hún ó nígbà tóun wá tún gbé lẹ́tà ọ̀hún yẹ̀wò òun rí i pé ó ó sì ń ru òun sókè bẹ́ẹ̀ ló tún domi tútù sí òun lọ́kàn bákan náà ó ní ọ̀rọ̀ ọ̀hún tí wọ́n kọ sí aláàjì ṣàgàrí nígbà náà gẹ́gẹ́ bí ààrẹ nílẹ̀ wa nàìjíríà ó ní pé ọkọ̀ ilẹ̀ wa nàìjíríà ti ń súnmọ́ àpáta ńlá kan ó sì ń súnmọ́ gbọmọgbọmọ ní ké ó ní ẹ̀yin tẹ́ ẹ sì jẹ́ olórí atukọ̀ tẹ́ ẹ bá gbìyànjú kẹ́ ẹ tètè wá nǹkan ṣe sí pẹ̀lú ìgboyà ó ní bí ọkọ̀ yìí báyìí sọrí mọ́ àpáta gbéra ohun tí ó ṣẹlẹ̀ ńbẹ̀ àti wàhálà tí ó padà wá tibẹ̀ jáde kò tí ì fẹ́ẹ̀ sírú ẹ̀ nínú ìtàn ọmọnìyàn o ní ààrẹ Muhammadu Buhari wà ní àpáta tí ọkọ̀ ń forí sọ lọ́dún náà lọ́hùn-ún ó ní wàhálà tá a wá ní nísìn ni pé àpáta tí wọ́n tọkọ̀ forí sọ níjó ní ìní tún tukọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí o hmm. ó ní tá a bá sì ṣọ́ra ká tèmi kẹ́gbàjarè síta ó ní ká pariwo síta kí gbogbo ayé ọgbọ́ ẹni tí ń tukọ̀ lọ́wọ́ yìí yóò tukọ̀ yìí débi tí gbogbo ẹ̀mí ọkọ̀ òfin pin tán yanyan ni ó ní ní ọdún 1999 wọ́n kó gbogbo àwọn àṣẹ àti àṣẹ wàá tá a mọ̀ sí decree 24 wọ́n kó papọ̀ ó ní wọ́n sì fi rúrú wọ́n dà mọ́ sàpà fún wa wọ́n fi nǹkan bò wá lójú jújú bò wá lójú wọ́n pè ní 1999 constitution fún wa ó ní lórí constitution tá a mọ̀ sófin nàìjíríà yìí ibẹ̀ ni wọ́n pe amọ̀ irọ́ oríṣiríṣi sí ó ní irọ́ onípele ìpele lórí irọ́ ní 1999 constitution dé dúró onígbà tá ààrẹ muhammadu buhari náà tún dé àwọn náà tún bẹ̀rẹ̀ sí ní kan sẹ́mẹ́ǹtì irọ́ míì mọ́ gbogbo ìpìlẹ̀ irọ́ tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ irọ́ wa ga gèlè mọ́ ó ní gbogbo bí wọ́n ṣe ń wá kí ẹ̀yà fúlàní kó jẹ gàba lórí ilẹ̀ wa nàìjíríà gbogbo ẹ̀ pátápátá ń la àwọn èèyàn ti mọ̀ tó sì jẹ́ pé wọ́n ń parọ́ fúnrọ́ ni a sì mọ̀ pé irọ́ ni wọ́n ń pa fún wa ó ní àwọn ìbéèrè tí wọ́n máa ń béèrè lọ́wọ́ wọn tí wọn ò tí ì lè dáhùn òun ni pé ìbẹ́ẹ̀ pé ẹ ti mọ àwọn tí wọ́n wà lẹ́yìn àwọn tí wọ́n ń gbé sùnmọ̀mí nílẹ̀ wa nàìjíríà ebi ikọ̀ tẹlẹ̀múyẹ́ kan náà ti sọ̀rọ̀ pé àwọn ti mọ̀ wọ́n torí pé wọ́n ṣèwádìí wọn dáwọn orílẹ̀-èdè kan wọ́n ní wọ́n sì mú orúkọ wọn jáde tí wọ́n sì mọ̀ pé ọmọ nàìjíríà ni wọ́n ẹ wá gbọ́ látijọ́ yìí tí wọ́n ti pé wọ́n ti mọ̀ wọ́n èèwo ni nínú wọn èèwo ni nínú àwọn orúkọ yìí ni wọ́n ti dá èèwo ni wọ́n ti mú afẹ́nifẹ́re wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé a jẹ́ pé ìṣèjọba ààrẹ muhammadu buhari àti ìṣàkóso rẹ̀ mọ̀ọ́mọ̀ ń dúnkookò mọ́ sunday igbòho àti nnamdi kanu ni ó ní wọ́n ń fojoojúmọ́ pé àwọn méjèèjì yìí ní agbésùmọ̀mí wọ́n sì pé wọ́n fẹ́ tú ìlú ó ní kódà ní kàmá kí àwọn pé àwọn ti mú àwọn tí wọ́n ń jẹ́ bíi agbátẹrù fún sunday igbòho àtàwọn tí wọ́n ń ti nnamdi kanu lẹ́yìn ó ní kódà wọ́n ń darúkọ wọn ní kàmá kí apá àwọn báyìí báyìí báyìí ni àmọ́ àwọn tí wọ́n ń ti àwọn agbésùmọ̀mí lẹ́yìn ó ní wọn ò mọ̀ ráàyè sọ̀rọ̀ béèyàn bá ti ní ohun tó fẹ́ fi sọ̀rọ̀ síta lọ́wọ́ tá a wà yìí kíá ìjọba tó wà lórí àpèrè ìṣàkóso ti mú ọkọ̀ tí wọ́n fún wọn pe ajá rẹ̀ ló kọ burúkú kan lè ba tètè bẹ́ orí ẹ̀ sógun ó ní kọmọdọ̀ Ọláwùmí nínú ọ̀rọ̀ tó sọ ó wà nínú àkọọ́lẹ̀ pé àní ẹ̀ṣọ́ aláàbò lẹwa Nàìjíríà wọ́n mú ọ̀rọ̀ kan lọ bá General Muhammadu Buhari retired ní ọdún 2017 níbẹ̀ ni wọ́n sì kọ orúkọ àwọn tí wọ́n ń ṣàtìlẹ́yìn fáwọn tí wọ́n ń gbésùmọ̀mí nílẹ̀ wa nàìjíríà ó ní di bá a ṣe ń sọ̀rọ̀ yìí fáìlì ọ̀hún wà ń bẹ̀ hmm, bẹ́pọ̀ já sí ni o bí nǹkan ṣe ni o bẹ́kú jẹ́ ni o ó ní wọn ọ̀dà kọdọ̀la ó dáa náà kílọ̀ náà àbáyọ ó ní wọn ó pè fún tọ́lọ́yìnbó ń pè ní government of national unity ìjọba gbogbogbò tó jẹ́ ti ìṣọ̀kan ó ní àyàfihàn tí wọn bá ṣe bẹ́ẹ̀ ilẹ̀ wa nàìjíríà ó sì mọ fi pọ̀ lùpì ní ọdún 2023 yóò sì dé ó ní àmọ́ ṣá o òun ti fọwọ́ lùyà òun sì ti sọ pé sẹ́ẹ̀ tó bá di ọdún 2023 a ti gbọ́dọ̀ ṣe àtúntò ilẹ̀ wa nàìjíríà bí bẹ́ẹ̀ kọ́ a ti mọ̀ pé mọ̀kàrúrù lètò ìdìbò tí ó wáyé lọ́dún 2023 ẹ wo ọ̀rọ̀ pọ̀ mẹ́ o ojú ìwé kẹwàá ìwé ìròyìn Vanguard ibẹ̀ mo ti mú. lójú ewé keje ìwé ìròyìn ti Daily Sun àwọn òròyìn kan rèé ń bẹ̀ ẹjẹ́ àṣàjọ lé èjì àkọ́kọ́ rèé o ààrẹ ẹlẹ́gbẹ̀mọ asòfin àgbà <laughs> ahmed lawal ó hmm. mà sọ̀rọ̀ ó ní orílẹ̀-èdè wa nàìjíríà bá a bá fẹ́ kí ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí tètè gbéra sọ ká sì padà sókè téńté tá wà tẹ́lẹ̀ kí dọ́là kó sì di ẹni tí ó máa bẹ́rí níwájú náírà wa lẹ̀ nàìjíríà ó ní àwọn tó ń pèsè ìkànnlẹ̀ yìí a gbọ́dọ̀ rí dájú ṣáká pé àwọn nǹkan tí wọ́n ń pèsè ńlá ń rà tá a sì ní í gbé ti ilẹ̀ òkèèrè lórí tilẹ̀ yìí tó bá ti di pé kára nǹkan ibi àpérò pàtàkì kan pẹ̀lú àwọn oníròyìn ló ti sọ ọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ wọ́n ní kódà ó gbóṣùbọ̀ kárí fún gómìnà Okese Ikpeasu ìpè iṣẹ́ takuntakun tóun náà ń gbé lápá ti ìpínlẹ̀ tó wà wọ́n ní iṣẹ́ ọ̀hún kò lódiwọ̀n ṣùgbọ́n wọ́n tún rọ àwọn tó jẹ́ òǹdáṣẹ́sílẹ̀ nílẹ̀ wa Nàìjíríà àtàwọn tó ń pèsè kan pé tọ̀ ọwọ́ yín lè tó ọrọ̀ ajé ilẹ̀ Nàìjíríà wà bẹ́ẹ̀ bá fẹ́ kí nǹkan san mọ́ngà lẹ́bàá ẹ̀ ni wọ́n ti ní kòkò kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ kòkò bí ọdún 2023 ṣe kù sátà àwọn ọ̀bọ òṣèlú kan ti bẹ̀rẹ̀ sí í jáde wá láti ilé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ nàìjíríà tí mo wà náà mo ti rí rere pa lọ sí ọ̀dọ̀ ẹni tí í ṣe agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin right honourable fẹ́mi gbàjàbíàmílà gbàjàbíàmílà ti sọ̀rọ̀ ó ní ó ní bó ṣe jẹ́ o kó tó di pé a ní ètò òdìbò abẹ́nú fún ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan ó gbọ́dọ̀ jẹ́ gbangba làṣáta ká sì dì í bóyá tọ́ yàtọ̀ fún pé wọ́n máa ní bàbá sọ pé kámú lámọrin tàbí làkàṣègbè kíkín ni ó lè ṣe nígbà tó ń ṣe àlàyé ọ̀rọ̀ yìí lẹ́sẹsẹ ó ní orílẹ̀-èdè wa nàìjíríà ètò e, ìṣèlú ìjọba àwarawa democracy ó ní ó ti di àgbà ó sì digi àlọ́yè kì í wá ṣe pé bá a ṣe ń gbìyànjú ká máa lọ síwájú ńlá àwọn kan tún ní ká máa káwọ́ àká padà sẹ́yìn ó ní ètò òdìbò yìí ìlànà ètò òdìbò wa bá a bá ṣe àgbéyẹ̀wò lórí rẹ̀ lóòótọ́ gẹ́gẹ́ bí àjọ tó ń ṣe kò kárí ètò òdìbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà INEC bí wọ́n ṣe mú àbádòfin wọn wá táwọn sì gbé yẹ̀wò pé lóòótọ́ ọgbọ́n òye ìmọ̀ àti ọpọlọ wà nínú àbádòfin èyí tí wọ́n gbé wáyé ńlọ jẹ́ káwa náà buwọ́lù kì í ṣe pákẹ́ lọ́mọ̀ọ́mọ̀ lọ ṣe àrọ́ndàrọ́ndà nǹkan kan dà á ságbádá hmm. orílẹ̀-èdè yìí pé ká lè máa ṣàmúlò rẹ̀ àmọ́ àwọn kan tí wọ́n ń bínú lábẹ́nú wọn ni ẹ má bínú o tẹ́ ẹ bá ti ń fẹ́ kí ìlọsíwájú àti ìdàgbàsókè túbọ̀ débá ètò òṣèlú ìjọba àwarawa ìlànà gbangba làṣáta ẹja máa lò ó bẹ́ẹ̀ wẹ̀ bí wọ́n ṣe ní ká máa kéde ètò èsìn ìbò lórí ẹ̀rọ ayélujára yóò ṣe ìrànlọ́wọ́ àti ìdàgbàsókè gidi ní òun mú bá agbo òṣèlú orílẹ̀-èdè wa nàìjíríà ayé máa yíbò ràbòtàbò wọ́n jápò tí ìbògbé lọ́tún lọ́sìn kò ní lè máa ṣẹlẹ̀ mọ́ bẹ́ẹ̀ èèyàn bá tiẹ̀ fẹ́ jí gbé èsì ti dórí ẹ̀rọ ayélujára kò sí bí wọ́n ṣe fẹ́ jí torí ẹ̀rọ ayélujára gbé wọ́n ní àkàtà àjọlétò òdìbò ìnìyún ó wà wọ́n ní ìlànà yìí àwọn nǹkan tó lè pé wa nílẹ̀ nàìjíríà ni ẹnìkan náà tún wá sọ̀rọ̀ yéésàn wéke yéésàn wéke tó sọ̀rọ̀ ń tiẹ̀ ó ní hùn hmm, ṣe rí ọ̀rọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà lágbórin ti ètò òṣèlú ó jẹ́ nǹkan kan tó jẹ́ pé kì í pẹ́ tojú sú bí ètò òdìbò gbogbogbò ọdún 2023 ṣe kù sátà yìí ó ní ìkọlù tí wọ́n lọ kọ ìlú ilé mọ̀mọ́ onídàájọ́ ti ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè wa nàìjíríà adájọ́ Mary Odile wọ́n ní ó lọ́wọ́ kan àbùsí inú pé òun sì ṣe wàyí òun fura síjọba gan wọ́n ní ara àjọba gan ọ̀mọ́ ni wọ́n ní pẹ̀lú bí nǹkan ṣe dé dúró yìí ó ní ọ̀rọ̀ òṣèlú ti gbòde kan gbogbo rẹ gbogbo rẹ lọ́tún lọ́sì bí nǹkan sì ṣe ń lọ ìbò òṣèlú lóòótọ́ àyè wà fún láti máa jẹ́ kó dún kẹ̀kẹ́ àmọ́ èé ṣe téèyàn ó fi lè lọ́ọ́ kọlu ẹni tí í ṣe adájọ́ ní ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà Supreme Court ó ní a ó ní bó ṣe jẹ́ ó ní níbi àpérò tí àwọn amòfin fún ti ọdún 2021 àti 2022 iná ni wọ́n ti sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ tó sì ṣe àlàyé pé irú bí ìṣẹ̀lẹ̀ yìí ṣe ṣẹlẹ̀ tá a bá lọ káwọ́ bọ̀ tán lórí ọ̀rọ̀ yóò jẹ́ nǹkan tí ó padà wá lẹ́yìn bí òkú ìyá jọjọ fún ìdí èyí a gbọ́dọ̀ tọpinpin ọ̀rọ̀ náà dé góńgó òun gan alára òsì ní í lẹ́yìn ìjọba àpapọ̀ láti lè rí fín ìdí kókò lórí ọ̀rọ̀ ńgbà wọn á tẹ̀síwájú pé iléeṣẹ́ ọlọ́pàá o wọ́n máa mú àbọ̀ kan wá àbọ̀ tí iléeṣẹ́ ọlọ́pàá tó sì mú wá òun náà ni pé àwọn ti rí àwọn kan mú o ṣùgbọ́n lára àwọn tí wọ́n mú wá wọ́n ní ìṣe là ń rí bí àwọn ọmọ gbọ́ ọ̀kan ní CSP lòun mhm. wọ́n ní <laughs> CSP yìí ayédèrú ni oníròyìn yìí ayédèrú ni hmm. Islamic scholar ẹlẹ́sìn ayédèrú ni àwọn mọ́kànlá míì tí wọ́n tún ń kọ́ wọn ni wọ́n ń tọpinpin lórí ìyún ọba ní ọ̀dà lára àwọn tí wọ́n ń pè láyédèrú yìí ọ̀kan lòun ń ṣiṣẹ́ pẹ̀lú ìwé ìròyìn this day hmm. ńgbà wọ́n béèrè ńgbọ́ ẹ̀yin oníròyìn this day ṣé ọ̀kan lára àwọn òṣìṣẹ́ yín jẹ́ orúkọ báyìí wọ́n ní kíni. tani ń jẹ tani ń jẹ bẹ́ẹ̀. jẹ́ kí ọ lẹ́yìn lórí ìròyìn tó kà táwọn ó ń bẹ lójú ìwé kẹrin ìwé ìròyìn ti Nigeria Tribune ìtọ́jáde láàárọ̀ yìí tó ní iléeṣẹ́ ọlọ́pàá ti ṣàfihàn àwọn afurasí mẹ́rìnlá lórí àwọn karambà ní ẹ̀dá kan tí wọ́n lọ yabo ilé onídàájọ́ Mary Odile ní ìlú Àbújá wọ́n ní ẹnìkan náà tí wọ́n tún wá rí mú nínú wọn tó jẹ́ bí afurasí tó sì jẹ́ pé ọjọ́ ń pé òun ló ṣàyàgbàǹgbà tí ó léwájú wọn Lawrence Ajodo nígbà tóun ó sọ̀rọ̀ Lawrence Ajodo ní kí wọ́n ó ṣèun jẹ́jẹ́ bó tiẹ̀ jẹ́ pé ó pinrẹ̀ ní superintendent of police tí wọ́n sì mọ̀ pé ayédèrú ni àmọ́ ó pòun mọ̀ ń bá mínísítà ṣiṣẹ́ ni mínísítà wo mínísítà tó rí sí ètò ìdájọ́ nílẹ̀ wa Nàìjíríà hmm. ìyún Màlàmí nígbà tó bẹ̀rẹ̀ sí ní fọ̀rọ̀ pọ̀ lẹ́nu pò ní wọ́n pé àná Thursday ni wọ́n ṣàfihàn àwọn wọ̀nyí tí wọ́n sì mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nù wọn ayédèrú ni wọ́n ẹni tí ń gbẹnu sọ fún iléeṣẹ́ ọlọ́pàá nílẹ̀ wa nàìjíríà ló pé ṣe rí àwọn afurasí yìí àtàwọn méje míì tí àwọn sì fẹ́ lé mú tí wọ́n ń sa tí ó sì tá mọ̀ sí mọ̀ pé ọwọ́ padà bà wọ́n ló jẹ́ pé ẹnìkan ló pè wọ́n síṣẹ́ whistleblower ní ẹ̀ ń pè é ó ní òun lọ́fọ̀n fèrè àbòsí fún wọn pé ẹ wò ó bẹ́ẹ̀ bá dé ilé Justice Mary Odili òbítíbitì owó dọ́là ń ló kó pamọ́ síbẹ̀ hmm. tó jẹ́ pé owó tùùlù ni ó ní kíá ńlájodò àtàwọn míì náà ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ọ̀hún tí wọ́n sì ń ṣiṣẹ́ kanra wọn àmọ́ nígbà tí àjodò bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ àjodò ní ẹ wò ó èmi yìí ń ṣiṣẹ́ fún Abubakar Malami ni ó ní wọ́n pe òun gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ tí máa ń gba ẹ̀tọ́ ìlú tó wà lọ́wọ́ àwọn karambani padà ó ní wọ́n sì fún òun ní àsùnwọ̀n ìyún àkáǹtì bíi méjìdínlógún tí wọ́n ní kí òun lọ gba owó tó wà ńbẹ̀ torí pé owó òlú làwọn yẹn fẹ̀yìn pọ̀n ó ní bó tiẹ̀ jẹ́ pé Malami ò rán òun níṣẹ́ eléyìí tóun ṣe yìí àmọ́ akọ́ṣẹ́mọṣẹ́ tó mọ̀ nípa ìfowópamọ́ tá a mọ̀ sí báńkì ń lòun tó sì jẹ́ pé ètò tó bá jọmọ́ ti ìṣú owó ná finance àti àyẹ̀wò ìgbàlódé tá a mọ̀ sí forensic ń lòun mójúlẹ́jà rẹ̀ jù àmọ́ ńgbà tí Malami ó sọ̀rọ̀ Malami ní ẹ wá gbà mí ẹ wá gbà mí lọ́wọ́ CSP yìí àjọdò mi ò mọ̀ rí ah. ó ní àá ṣerú àjọdò yìí lòun mọ̀ bẹ̀ níṣẹ́ pé kó bóun ṣiṣẹ́ lọ́fíìsì òun hmm. ẹ̀dùn náà ọ̀wọ́n ipò àbá ìrówó rà á àwọn èèyàn tọpọlọ wọn pé tí wọ́n sì mọ̀wé dáadáa tó sì jẹ́ pé bẹ́ẹ̀ wọn bá fún wọn ní iṣẹ́ wọn ó ṣe dáadáa wọ́n pọ̀ lákàtà ohun tóun ò tí ì lo òní níbo lòun ti rí àjọdò rí ọ̀rọ̀ kan tó jáde tí Dr. Uman Jubril Gwando tó fi síta amúgbálẹ́gbẹ̀ẹ́ ńlọ jẹ́ fún Malami lórí ọ̀tọ́jọ́ mọ́tìròyìn àti kànsára ìlú òun wà ní ẹ̀ka tí ń lu koro fún un ibẹ̀ ló ti sọ̀rọ̀ síta pé ẹ wo ọ̀rọ̀ eléyìí dàbí ajẹgbodò ni o ti ń wẹ́ ní kúra ni o àmọ́ àjodò rí o àjodò ajẹgbodò ti ń wẹ́ ní kúra ń bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé ọlọ́run ọba ló ní kí àwọn tó jẹ́ bí ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n ń ṣọ́ ilé mọ̀mọ́ Justice Mary Odili kí àwọn náà jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n mọṣẹ́ wọn ń ṣẹ́ wọ́n ní nígbà tí àwọn karambà ní ìkóra wọn jọ tí wọ́n wọṣọ tí wọ́n sì dé táwọn kan múra bí ológun táwọn kan sì múra bí akọ̀ròyìn bí hmm. akẹgbẹ́ wa tí wọ́n ní ọpẹ́lọpẹ́ pé àwọn yẹn pé ìwé ìdà tá a fi mọ̀ ẹ̀rí máa ń jẹ́ mi ìṣódà tá a fi mọ̀ pé wọ́n ràn yín níṣẹ́ hmm. ìyẹn àwọn yẹn ló pariwo síta wọ́n ní ká pé wọn pariwo síta ni gbèsàbí. wọn ó ti finá gbé màmá màmá. wọ́n ní wọn bá fi ẹ̀rẹ̀ burúkú yí ilẹ̀ wa nàìjíríà hmm. lójú orílẹ̀-èdè àgbáyé ìbẹ̀ lójú ìwé kẹrin ìwé ìròyìn ti nàìjíríà Tribune tó jáde láàárọ̀. a ní dáná jẹ̀mọ́. ẹ̀yin wo. a fi òpin sí i àmọ́ o ẹ gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ yìí tọ̀ ojú ìwé kẹta mo wà ìwé ìròyìn ti Daily Sun ìròyìn tó sì wà ńbẹ̀ náà rèé o tó bá ń gbọ́ ìròyìn àgbọ́ má lè lọ hmm. àgbọ́ padà sẹ́yìn àgbọ́ ṣe hà ó gbẹnu tán kọ sí sọ. Hmm. wọ́n ní ẹgbẹ́ Miyetti Allah àwọn darandaran ti ń daran jẹ wọ́n ní wọ́n ti ṣe àlàyé pẹ́tọ̀ gbogbo ìpè tí orílẹ̀-èdè wa Nàìjíríà ń pè fún gbogbo ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ lórí pé fúlàní dáradára o wàhálà lónìí wàhálà lọ́la pẹ̀lú àwọn àgbẹ̀ o bí ẹkún àpọkọjẹ́ o àwọn fẹ́ fòpin sí o àwọn ò ní dáran jẹ̀ mọ́ àmọ́ nǹkan kan gbọ́dọ̀ ṣẹlẹ̀ ohun tó sì gbọ́dọ̀ ṣẹlẹ̀ ni pé gómìnà kọ̀ọ̀kan lẹ́kùnlẹ̀ kóòtù àti àwọn ẹ̀pá gúúsù orílẹ̀-èdè wa nàìjíríà lápapọ̀ hmm. ẹ bá wa wá ilẹ̀ tí a lè rà tá a kó ẹran wa síbẹ̀ tẹ́ran máa jẹ tí ẹ máa mu àwọn fúlàní darandaran hmm. ni wọ́n sọ bẹ́ẹ̀ ẹni tí wàá ṣe àmbásádọ̀ wọn Tèmítọ́pẹ́ Àjàyí fún àmbásádọ̀ àwọn Miyetti Allah n ló sọ ọ̀rọ̀ náà di mímọ̀ yìí pé àwọn náà ti ń wo pé pẹ̀lú bí nǹkan ṣe ń lọ yìí pé ẹni tí a fẹ́ nílùú hmm. tó ń darin bó bá darin náà tán ta ni ó gbé ń lọ̀rọ̀ dà ṣùgbọ́n o ìlànà táwọn ti ń lò látàyè gbọ́n wá òun náà ni ìlànà káwọn máa dáná jẹ yìí ẹ wàá ní dé lọ́sàn-án kó òru kàn kẹ wá sọ pé ó yà ẹ máa lọ ẹ gbọ́dọ̀ dáná jẹ mọ́ kí làwọn ẹran àwọn máa jẹ ńbo làwọn náà ti máa rówó táwọn máa fi bóyá bùkátà àti ilé àgbọn ọ̀rọ̀ yìí ló sọ lásìkò ìgbà tó ṣe àbẹ̀wò sí ọ̀dọ̀ alákòóso fún ọ̀rọ̀ àwọn obìnrin àti ìdàgbàsókè wọn ìyún Pauline Talen ní Àbújá lánàá ó wà ní àwọn ti gba ọpá òun ní daran jẹ̀mọ́ o ṣùgbọ́n yín gómìnà tẹ wà lápá gúúsù orílẹ̀-èdè Nàìjíríà ẹ dákun ẹ fún wa ńlẹ̀ ẹ já kẹran wá sí kẹran sì máa jẹun lójú kan bẹ̀. ìdí tí ìjọba àpapọ̀ gbọ́dọ̀ fi Sunday Ìgbòho lọ́rùn lẹ̀ ẹgbẹ́ àwọn àgbààgbà lẹ kóòtù òjì bíi Yorùbá Council of Elders àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀ àná ni wọ́n sọ̀rọ̀ ìjọba àpapọ̀ lẹ́wà Nàìjíríà pé gbogbo ẹjọ́ kẹjọ́ tí wọ́n bá ní tó fẹ́ fi hágò góńgò olóyè Sunday Adéyẹmọ Ìgbòho kan fi lọ́rùn lẹ̀ torí pé adìyẹ Sunday Ìgbòho kò ní orókun ẹ̀ sọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìpàdé alágbára kan tí àwọn tí wọ́n jẹ́ bíi lọ́gàlọ́gà ń bẹ̀ àbí tí wọ́n ṣe ìpàdé ọ̀hún ní sẹkítẹ́rì àti wọn ti ń bẹ ní Ìbàdàn ní olúùlú ìpínlẹ̀ ọ̀yọ́ ibẹ̀ ni wọ́n ti pé inú àwọn odò sáwọn nǹkan amáyédẹrùn tó wà níwọ̀ oòrùn gúúsù lẹwa nàìjíríà tí wọ́n sì ń nàka àbùkù sí ìjọba àpapọ̀ lẹwa nàìjíríà pé wọ́n mọ̀ọ́mọ̀ wọ́n ń yọ gúúsù lẹwa nàìjíríà wọ́n ń yọ ọ́ sílẹ̀ ni nígbà tí wọ́n ń sọ̀rọ̀ nípa ti bí Sunday Igboho ṣe wà ní àhámọ́ ní orílẹ̀-èdè Benin ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé ẹ wò ẹ jẹ́ ká sọ tòótọ́ ọ̀rọ̀ fúnra wa gbogbo tí Sunday Igboho ń pè fún tó ń pe Yorùbá nation Yorùbá nation ẹ̀jọ̀ ẹ̀tọ́ ọmọnìyàn rẹ̀ ni bíjọba àpapọ̀ lẹwa Nàìjíríà bá sì rí i pé Sunday Igboho ti ń tasẹ̀ àgẹ̀rẹ̀ àbí ó ti ń kọlu òfin lẹwa Nàìjíríà torí pé àwọn àwọn o àwọn táwọn jágbàgbà ilẹ̀ kóòtù òjìbí àwọn ò rí ntọ́bàjẹ́nu tí Sunday Igboho ń pè fún àmọ́ bíjọba àpapọ̀ lẹwa Nàìjíríà bá wá rí i pé gbogbo tí Sunday Igboho ń pè fún ó ti ń dọ́wọ́ wú jù àti pé ó ń tasẹ̀ àgẹ̀rẹ̀ ó sì ń kọlu òfin ilẹ̀ wa nàìjíríà ẹ gbé lọ ilé ẹjọ́ èwo làbúrò wa tì mọ́lé kẹ wá fi síbẹ̀ ní ọ̀nà tí ò bá òfin mu ó ní ìjọba àpapọ̀ ilẹ̀ wa nàìjíríà ọ̀nà tí wọ́n gbà ń to ọkọ̀ tútúkọ̀ ilẹ̀ wa nàìjíríà yìí kò fẹ́ẹ̀ pé wa ó ní Ìgbòho òṣìṣẹ́ nǹkan kan tó burúkú jù torí pé ó béèrè pé kí orílẹ̀ ilẹ̀ wa nàìjíríà kí ọmọ kóòtù òjìbí kí wọ́n jáde kúrò ńbẹ̀ torí pé wọ́n fìyà jẹ wájú oníjọba àpapọ̀ lẹ́wà nàìjíríà àwọn kì í ṣe ilé ẹjọ́ bẹ́ẹ̀ ni lẹ́gbìmọ̀ asòfin àgbà lẹ́wà nàìjíríà wọn kì í ṣe ilé ẹjọ́ wọn ò lè dájọ́ èèyàn ẹ̀yin kọ́ lẹ́ẹ̀ rojọ́ ẹ̀yin náà kọ́ dájọ́ bí kàbá rojọ́ ìkàkọ́ ni da ó ní ẹ ṣe fi ṣọwọ́ sí ilé ẹjọ́ ní kánmọ́nkíá kí àwọn agbẹjọ́rò rẹ̀ wá lọ bá a sọ̀rọ̀ ńbẹ̀ kí wọ́n sì lọ gbẹjọ́rò fún ńbẹ̀ káwá wò tẹ́ bá ní nǹkan kan tí ẹ fẹ́ ṣe lórí ẹ̀ ó ní ìjọba àpapọ̀ ilẹ̀ wa nàìjíríà ọpọlọ tí wọ́n wá ń lò yìí tí wọ́n mọ̀ọ́mọ̀ ti Sunday Igboho mọ́lé ní Benin Republic yìí kò fẹ́ẹ̀ pé tó ó ní kódà wọ́n ń dọ́gbọ́n tẹ ẹ̀tọ́ ọmọnìyàn rẹ̀ mọ́lẹ̀ ni wọ́n sọ̀rọ̀ nípa gbogbo bí nǹkan ṣe rí nílẹ̀ wa nàìjíríà wọ́n ṣàṣọ̀rọ̀ nípa ti ètò ààbò tó mẹ́hẹ̀ nǹkan amáyédẹrùn táàrí ọrọ̀ ajé lẹ̀ wa nàìjíríà tó mú kún àìníṣẹ́ lọ́wọ́ àwọn ọ̀dọ́ tí wọ́n ń fojoojúmọ́ jáde kúrò nílé ẹ̀kọ́ tó sì jẹ́ pé kò síbi tí wọ́n mú sàtífíkẹ́ẹ̀tì wọn lọ jábẹ́ bẹ́ẹ̀dì lọ wọ́n wá sọ pé ọ̀dà náà o àwọn fẹ́ rawọ́ ẹ̀bẹ̀ síjọba àpapọ̀ lẹ̀ nàìjíríà àti ìjọba ìpínlẹ̀ pé kí wọ́n rí i pé ilẹ̀ wa nàìjíríà àtàwọn ìpínlẹ̀ nílẹ̀ wa nàìjíríà ó bojú wò bojú rí káwọn tó bá fẹ́ dókòwò láti orílẹ̀-èdè láti ilẹ̀ òkèèrè kí wọ́n lè wọlé wá ó ní kí iṣẹ́ sì lè wà fún àwọn ọ̀dọ́ wa tí wọ́n rùkú apá rùkú ẹsẹ̀ tí ẹlòmíì fẹ́ ṣiṣẹ́ àmọ́ tí ò ní iṣẹ́ tí ó ṣe ó ní bí iṣẹ́ bá ti wà fáwọn ọ̀dọ́ ètò ààbò wa tó mẹ́hẹ̀ tẹ́lẹ̀ yóò bẹ̀rẹ̀ sí ní gbéra sọ ó ní ẹ lọ sí ìwọ̀rùn gúúsù lẹwa nàìjíríà kẹ lọ wá àwọn nǹkan máyédẹrùn bẹ̀ kẹ wá lọ wo bó ṣe rí ó ní ẹja ti bi òpópónà tiẹ̀ mú ó ní fún àpẹẹrẹ Ife Ibadan Ìjẹ̀ṣà Iléṣà road ẹ lọ wò ó Ìbàdàn road ẹ lọ wò ó Ìbàdàn road ó ní ẹ lọ wò ó ọdún wo ni wọ́n tiẹ̀ tún sọ pé wọ́n da títì yùn náà ẹ lọ wo àwọn kòtò gìrìwò tó wà ńbẹ̀ tó lè gbé èèyàn mì láàyè kí ló dé gan ó ní ṣe bí wọ́n dá iléeṣẹ́ kan sílẹ̀ tán pè ní FEMA tó jẹ́ pé ìjọba àpapọ̀ lẹ́wà nàìjíríà ní fi owó àwọn tí wọ́n ń sanwó orí sanwó oṣù fáwọn náà ó ní iṣẹ́ wo làwọn èèyàn wá ń ṣe tí nǹkan fi bàjẹ́ tó sì bàlùmọ̀ tó báyìí ń bẹ lójú ìwé kọkànlá ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ yìí. bá a ṣe fẹ́ máa lọ sójú ọjà. tí kò kà. ẹgbà àwọn àkòrí wọ̀nyí ká fi ṣe ọ̀run àjèjà bá a ṣe ń lọ sí ojú ọjà. Hmm. pàìtọ̀ kan rèé o tí wọ́n ní ó kì ọmọ kékeré ọmọ aláìlóbìí ó kì í hmm. mọ́lẹ̀ ó sì fi tìpátìkúùkù bọ́mọ náà lájọṣepọ̀ ó ti fún lóyún o ah. ní Kwara Poli àwọn akẹ́kọ̀ọ́ wọn mọ́kàndínlọ́gbọ̀n ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti júwe ọ̀nà lé fún pé kí a máa lọ lé èyí wọ́n ṣe nílé ẹ̀kọ́ ọ̀hún ó ti tó hmm. ẹjẹ́ àtọ́jú ọjà dènà kẹ̀tù wá gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ajá balẹ̀. kókó jọ̀ọ́jọ̀ ara ní fàbọ̀ sí i. tá a bá ṣiṣẹ́ tó bá rẹ ni tá a fẹ́ kára ó padà bọ̀ sípò kókó ni pé ká fara lẹ́tọ̀ọ́ ẹ̀ tẹ́ bá fẹ́ ṣe massage tó máa mú kára yóò tò kẹ́ẹ̀ dàbí ọmọ tuntun the real spa ni ẹ kàn sí fún onírúurú massage deep tissue massage aromatherapy massage head massage leg massage tó fi pregnancy massage bódẹ̀ jẹ́ facials lẹ́fẹ́ ṣe normal facial acne facial anti-tan facial anti-aging facelift facial wọ́n ṣe full body exfoliation wọ́n ṣe pedicure àti manicure oríṣiríṣi èròjà aṣaralóge wà lọ́dọ̀ wọn bíbá natural herbal lotions and creams cleansers for face and body aroma oils scrubs for face and body ẹ kàn sí the real spa lẹ́ni ní nọ́mbà eleven okunola abas street off favours road new Bodija Ìbàdàn tàbí kẹ́ pè zero eight zero three three five two four eight five zero zero eight zero three three five two four eight five zero Need the nídìrú spa ẹwà rẹ̀ á jáde bíi tọmọ tuntun ó ti jáde o. rẹ́kọ̀dù orí ẹ̀mí títún láti wọ́n rẹ̀ máa jẹ́lẹ̀ sí. if you dey feel my body comfort and grab the body. Yeah come near. Be a leaf Annabella, be a neighbor, come near. Food is ready, oh. orin àdúrà tó wúlò fún ìsọjí àti ìṣòro wa mẹ́. ìgbà tó kò pàdé ayé mo ṣe lù mí pa ìgbà tó kò pàdé. orí ọpẹ́ fún ìdúpẹ́ ọdún kẹtàlélọ́gbọ̀n. ọ̀pọ̀ ìgbà ọ̀pọ̀ ìgbà ọ̀pọ̀ ìgbà. àgbà olóṣèlú record ó máa rántí ìlú ẹlẹ́wà mímọ́ o. abẹ́ka mi yẹ ìtúkà mi yẹ o. ìjọba rẹ̀ ní sunday ọ̀sẹ̀ yìí. bẹ̀rẹ̀ laago mọ́kànlá àárọ̀. the christ lamb church headquarters. paranu ewé lẹ́yìn ní airport alákíá ìbàdàn. gbogbo ẹ̀yin olólùfẹ́ kẹ́hìndé aládé abẹ́rù àgbà. a máa retí yín o ǹjẹ́ ìwọ ṣì wá admission sí yunifásitì bí? tàbí ǹjẹ́ kíkọ ìdánwò jáàbù lọ́dọọdún ti sú ọ? má bànújẹ́ rárá wọ́n darapọ̀ mọ́ wa ní Precious Cornerstone University fún advanced level bíi IJMB àti JUPEB láti wọ two hundred level ní yunifásitì tó bá wù ọ́ èsì ìdánwò bíi WAEC NECO GC e tàbí NAPTEP ló nílò láti fi darapọ̀ mọ́ wa ẹ̀yin two cities náà lè darapọ̀ mọ́ wa o kò nílò èsì ìdánwò jáàmù mọ́ rárá láti wọ yunifásitì tó bá wù ọ́ a ní hostel accommodation tó yọrantí ètò ẹ̀kọ́ wa kò lẹ́lẹ́gbẹ́ rárá a ní àṣẹ àwọn alákòóso fún ṣíṣe IJMB àti àti jupep program lọ́wọ́lọ́wọ́ báyìí ìgbaniwọlé lọ fún sáà tuntun fún ìwádìí tàbí registration ẹ kàn sí wa ní advanced level office wa tó wà ní precious cornerstone university ọláògùn street old ife road ìbàdàn ọ̀yọ́ state fún ìwádìí lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè wá tàbí kẹ whatsapp wa sórí àwọn nọ́mbàs wọ̀nyí zero eight zero two eight four nine zero nine four one tàbí zero eight one four zero four five one zero seven four pcu advanced studies ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ kí ó wà. It's celebration time. Cruiser Lounge and Bistro is celebrating her one-year anniversary. After vast contribution to the entertainment industry and majorly being the city's favorite hangout spot, we at Cruiser Lounge and Bistro are celebrating our one-year anniversary with our esteemed customers. Now look at me, it, it's a five-day celebration from the 17th to the 21st of November. This might be the busiest week in, in November in the city of Ibadan. Come with family and friends as we celebrate together. The anniversary lineup are as follows follows Wednesday, the 17th of November, Snooker Tournament Grand Finale at the Cruiser Games Arena. And on Thursday, the 18th of November, the Night of Comedy Cruise Show. This will feature Rapping Daddy, The 13th Disciple, Nepa Boys, Remote, Shade Black, and many more. There will be a special party on Friday, the 19th of November with DJ KY and special star hype man Toby Shang. On the 20th, a pool party that comes with splendor. And on the 21st of November, the anniversary grand finale and and Sunday fun Day with Kenny Black, Kenzo, and Shambo. It's celebration time. Cruiser Lounge and Bistro is celebrating her one year anniversary. You know a cruiser party and that regular party. gbogbo bio or ọ̀rọ̀ aràn lára ọmọdé lágbára o aràn lè wà lára ọmọdé fún ìgbà pípẹ́ láì fi àmì kankan hàn. bẹ́ẹ̀ni àkóbá làǹlà nísìnyí máa ṣe fún ìlera ẹ̀kọ́ àti ìgbáyégbádùn ọmọdé. ni ọmọ ẹni ṣe gbọ́dọ̀ lo oògùn aràn la ṣe tún gbọ́dọ̀ dènà ìtànkálẹ̀ rẹ̀. ìdí rèé o tí ìjọba omi tuntun nípínlẹ̀ Ọ̀yọ́ fi ṣètò àkànṣe ọjọ́ táwọn ọmọ wa ó lo oògùn aràn. àwọn ọmọ ọdún márùn-ún sí mẹ́rìnlá ló sì kàn àwọn olùkọ́ àti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ elétò ìlera ni wọ́n lo oògùn aràn náà fún wọn ọ̀fẹ́ sì ni. látọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹrìndínlógún sí ọjọ́ ẹtì jímọ̀ ọjọ́ kọkàndínlógún oṣù kọkànlá káàkiri ìpínlẹ̀ ọ̀yọ́ yìí. kí gbogbo àwọn ọmọdé tí kò sí nílé ìwé ó lọ rè gba tiwọn nílé ìwé tàbí ibùdó ètò ìlera tó bá súnmọ́ wọn. kóbìí kọ̀ọ̀kan ó rí i wípé ọmọ jẹun dáadáa kí wọ́n tó rí iléèwé láwọn ọjọ́ náà. ṣe ojúṣe rẹ o ìkéde yìí wá láti iléeṣẹ́ ìjọba àpapọ̀ fẹ́tò ìlera láti pàṣẹ ìjọba àpínlẹ̀ ọ̀yọ́ pẹ̀lú àtìlẹyìn evidence action. ẹ ǹlẹ́ màdàmú ẹ dákun sí pos machine yìí ń ṣiṣẹ́ mo fẹ́ gba owó díẹ̀. ó yẹ ẹ mú káàdì yín wá ah, kí ló wá ṣe pos machine yìí nítorí ọlọ́run àwọn kọ́sọ́mà ló sì à ń bọ̀ yìí. màdàmú sì ò nǹkan o. ọ̀nkú kò sí nǹkan kan nẹ́tíwọ̀kì yìí ń ṣe dákúndájí látàárọ̀ ṣùgbọ́n ẹ má wọrí yóò ṣiṣẹ́ láìpẹ́. ayégbé kì í ṣe mama atm pos machine lẹ́ ń lò nù. èwo tún ni mama atm. mama atm pos machine wọ́n ránṣẹ́ lọ́nà tó rọrùn tó dájú. aṣojú iléeṣẹ́ ìfowópamọ́ tó fini lọ́kànbalẹ̀ tí èèyàn sì ti lè gbowó jáde fi owó sórí decoder gotv dstv àti startime níṣẹ́jú àyà mama atm pos machine ọ̀tẹ̀ research card kọ̀mọ̀sí irú rẹ̀ lẹ́yìn ra research card sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ kó sì tún wo balance owó tó ní lápàṣù àwọn ilé ìfowópamọ́ tó bá ń lò ìgbà ọ̀tún dé pẹ̀lú mama atm pos ọ̀gá gbogbo àwọn pos ló dé yìí o. bó o mama atm. tó o bá ní ṣọ́ọ̀bù mama atm pos wò kàn sí mama atm ní nàmbà six a ọ̀lànìyàn fagbemi street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for real event center ìyàgànkó GRA ìbàdàn nílùú èkó suit eighteen aláùsá shopping mall ìkẹjà o oh eight o oh nine nine five zero zero five five four mama atm pos gba owó pẹ̀lú ìrọ̀rùn the fashion academy ah. tó gbé nǹkan ràdé o wákọ́ bí a ṣe ń rọ́ṣọ bí ó yàtọ̀ sáwọn tó kù ìrọ̀rùn ìrọ̀rùn ló bàbá dé. bẹ́ẹ̀ni o the ace fashion academy pẹ̀lú ìbáṣepọ̀ institute of entrepreneurship and development studies ọbáfẹ́mi Awolowo university ilé-ifẹ̀ lóní kẹwàá kọ́ṣẹ́ aṣọ ríran lọ́nà tó bòde òní mu aṣọ ọkùnrin àti tóbìnrin native pẹ̀lú corporate dresses sẹ́wọ́dẹ̀ máa rí èrè rẹpẹtẹ títí yóò tún fi yàtọ̀ sáwọn ilé ìtókù àwọn oríṣiríṣi àrà ọgbẹ́ àtinúdá àti báwo ṣe máa ríṣẹ́ gbà lọ́wọ́ àwọn ilé iṣẹ́ ńláńlá ẹ ó máa ránṣọ fáwọn èèyàn ńláńl ńláńlá láwùjọ pábánbárì bẹ̀ ni wípé ìwé ẹ̀rí tó dájú lẹ máa gbà lẹ́yìn tẹ́ bá kẹ́kọ̀ọ́ yege ní the ace fashion academy gbogbo ẹ̀ gbogbo ẹ̀ pẹ̀lú owó péréte ni o fún gbogbo ẹni tó bá wù láti wà lábẹ́ ìdánilẹ́kọ̀ọ́ yìí ti the ace fashion academy àti institute of entrepreneurship and development studies ọbáfẹ́mi Awolowo university ilé-ifẹ̀ ṣàgbékalẹ̀ ẹ lè kàn sí first floor omo house òní ànsán ládojúkọ palms Small, green road ìbàdàn telephone zero eight one five six eight four five six zero eight thursday twenty five november ní form máa close iṣẹ́ kíkọ́ máa bẹ̀rẹ̀ ní monday twenty nine november november àǹfààní aláìlẹ́gbẹ́lẹ́lẹ́ yìí ẹ ò gbúdọ̀ miss ẹ̀. àwọn onímọ̀ ìṣègùn nípa ìsọjọmọ wẹ́wẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà ń pe àkíyèsí àwa abiyamọ sí ewu tó rọ̀ mọ́ àìsàn òtútù àyà ohun tó ṣokùnfà àti ọ̀nà àbáyọ òtútù àyà máa ń wáyé nípa kòkòrò tó ń bá àyà fínra tí a kò lè fojú rí èyí tí àkọsílẹ̀ fi hàn pé ó ti ṣekú pa ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rin àwọn ọmọ wẹ́wẹ́ ṣáájú ọdún márùn ọjọ́ ìbí wọn lọ́dún twenty seventeen lágbàáyé tó sì ti ṣekú pa ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún ọmọ wẹ́wẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà láàrin ọdún kan náà ṣe fẹ́ gbọ́ àìsàn òtútù àyà lè t àìsàn ká nípa ikọ́ sísí tàbí nípa fífi ọwọ́ ìdọ̀tí kan ẹnu ìmú tàbí ojú tó sì lè ní àwọn àpẹẹrẹ bíi ikọ́ kàtá ibà mímí léraléra ìpèníjà àtìmí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àìsàn òtútù àyà ṣe é dènà nípa ìtọ́jú láì jáfara ẹ fún ọmọ yín lọ́yàn fún oṣù mẹ́fà àkọ́kọ́ láì fi ohunkóhun là á kẹ̀sì tẹ̀síwájú fún ọdún méjì mìíràn ẹ rí i pé àwọn ọmọ yín gba Pediatric Association of Nigeria àìsàn nígbà wọn pa lọ́wọ́ wa o. fire for fire fire revival fire revival 2021. twenty one tọdún yìí tún ti kù èyí ti ṣe ti ìjọ christ revival miracle church fire revival tọdún tó kọjá a ṣe ọ̀pọ̀lọpọ̀ yẹn ló ṣẹlẹ̀ fún gbogbo àwọn tó gbọ́ràn tọ́lọ́ àyè débẹ̀ revival alágbára tó lu wá paláṣẹ fún referent pf ọwá pé kó máa wáyé lọ́dọọdún tọdún yìí la pàkórí ẹ̀ ní supernatural turnaround bẹ̀rẹ̀ lọ́jọ́ kẹrìnlá oṣù kọkànlá títí di ọjọ́ kọkànlélógún oṣù kọkànlá ọdún twenty twenty to twenty first november twenty twenty one supernatural agbára ìyípadà rere látòkè wá nínú ayé onípojípo tó bá péjú síbẹ̀ kódà kọ́dún twenty twenty one yóò tó kọjá kó o tó rówó sayé kódà kó kọjá tó kọ́ ọ gbé nǹkan rẹ ṣe ó yẹ káyọ̀ kí ọkú oríire ọmọ tuntun ni o iṣẹ́ tuntun ipò tuntun ìrìn àjò ayọ̀ tuntun ti wọ́tọ́ mọ́ wáyé dé revival tọdún yìí tí ó wáyé ní Christ revival miracle church number seven pm power crescent adéyẹmọlé out malete pàdé àwọn ẹni àmì Ọlọ́run tó gbó kàn lọ́rọ̀ reverend Karl Menzoni láti Norway reverend Isaac Ọmọlẹ́yìn apostle Paul Alenuga reverend Gbẹ̀ngà Kotila olórin ẹ̀mí níbẹ̀ láre tẹ́ríba atóríṣẹ́ olú olúwa lónìí bísí. referent pf and referent co ọwá lólùgbàlejò fire revival twenty twenty one tọdún yìí ibẹ̀ ló ti tán mú. ẹ ǹlẹ́ màdàmú ẹ dákun sí pos machine yìí ń ṣiṣẹ́ mo fẹ́ gba owó díẹ̀. ó yẹ ẹ mú káàdì yín wá ah, kí ló wá ṣe pos machine yìí nítorí Ọlọ́run àwọn kọ́sọ́mà ló sì à ń bọ̀ yìí. màdàmú sì ò sí nǹkan o. ọ̀nkú kò sí nǹkan kan nẹ́tíwọ̀kì yìí ń ṣe dákúndájí látàárọ̀ ṣùgbọ́n ẹ má wọrí yóò ṣiṣẹ́ láìpẹ́. ayé kì í ṣe mama atm pos machine lẹ́ ń lò nù. èwo tún ni mama atm. mama atm pos machine wọ́n ránṣẹ́ tó rọrùn tó dájú. aṣojú iléeṣẹ́ ìfowópamọ́ tó fini lọ́kànbalẹ̀ tí èèyàn sì ti lè gbowó jáde fi owó sórí decoder gotv dstv àti startime níṣẹ́jú àyà mama atm pos machine ọ̀tẹ̀ research card kọ̀mọ̀sí irú rẹ̀ lẹ́yìn ra research card sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ kó sì tún wo balance owó tó ní lápàṣù àwọn ilé ìfowópamọ́ tó bá ń lò ìgbà ọ̀tún dé pẹ̀lú mama atm pos ọ̀gá gbogbo àwọn o. bó o ni mo ṣe wá fẹ́ kàn sí àwọn mama atm. tó o bá ní mama atm pos wò kàn mama atm ní nàmbà six a ọ̀lànìyàn fagbemi street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for real event center ìyàgànkó GRA ìbàdàn nílùú èkó suit eighteen aláùsá shopping mall ìkẹjà o oh eight o oh nine nine five zero zero five five four mama atm pos gba owó pẹ̀lú ìrọ̀rùn. farawun wa raihanu wa jannatu na'im. àmín ma lam yashkuru nasa lam yashkuru la bàbá wa alhaji mudafir atadabada chief imam olúyọ̀lé central mosque ìbàdàn kì í dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àti gbogbo alátìlẹ́yìn fún àdúrótì lásìkò ìpapòdà àyàwó wọn alhaja hafsat ọlọ́ládé ìkẹ́bàdà alhaji bàdà ń dúpẹ́ lọ́wọ́ gómìnà àti gbákejì wọn àwọn adájọ́ àwọn agbẹjọ́rò tó fi dórí àwọn agbẹjọ́rò àgbà sàn àwọn ajagunfẹ̀yìntì ọ̀yọ́ state commissioner of police ìyàwó gbákejì gómìnà olórí olúbàdàn àwọn ìyàwó gómìnà pínlẹ̀ ọ̀yọ́ tó ti lọ àtẹni tí ń bẹ́ẹ̀ bàbá wa ààrẹ mùsùlùmí ilẹ̀ yorùbá àwọn adarí ẹ̀sìn islam àti ti kìrìsìtẹ́nì the senators muslim community olúyọ̀lé estate ìbàdàn àti tìpínlẹ̀ ọ̀yọ́ lápapọ̀ gbogbo ẹgbẹ́ ẹ̀sìn islam imam àti gbogbo èèyàn pátá ẹ ṣeun kí ọlọ́run ọba Allah dúpẹ́ fún yín. bẹ́ẹ̀ la ń bẹ̀ ẹ́ kó ṣe àlékún ìké òun ìgẹ̀ rẹ̀ lórí màmá wa alhaja Hafsat ọlọ́ládé àìkẹ́ bàdà bàbá wa alhaji mudasir àtẹ̀dábàdà wa ní jazakumullahu khairan. Òkòtó Jésù World Outreach in conjunction with Khan Ìjẹ̀bú-Gbó present five days power pack crusade team the power as of old ìsọjí agbára ọlọ́jọ́ márùn-ún tí a fìdarí sí ẹ̀mí ọlọ́run alààyè gbé kalẹ̀ látọwọ́ àpọ̀ apọ́sù jẹ́ o àfọlábí òkòtó jésù pẹ̀lú àkórí agbára ìṣẹ̀lẹ̀ ìgbàanì. dátìrẹ́ jésù ó yẹ aago márùn-ún ìrọ̀lẹ́ ọjọ́ ajé ọjọ́ kẹẹ̀ẹ́dógún sí ọjọ́ ẹtì ọjọ́ ìkọkàndínlógún oṣù kọkànlá ọdún yìí nìsọjí wáyé ní ààfin orímọlúsì òkè tako nílùú jẹ̀bú-gbó st thomas african church tó wà ní ọbádà station níbẹ̀ la ó ti pàdé láago mẹ́sàn-án òwúrọ̀ ọjọ́ tuesday àti wednesday fún ministers and workers conference àdúrà pàtàkì tún wà fún gbogbo oníṣẹ́ owó àtòníṣòwò lọ́jọ́ ẹtì friday tí sọjí náà ó parí evangelist ọláṣadé odúyẹmí kan chairman ìjẹ̀bú west evangelist michael ìlọ̀rí kan chairman ìjẹ̀bú north evangelist ìdòwú joshua alága ìgbìmọ̀ ìsọjí apostle j o afọlábí òkòtó jésù lónìsọjí jésù lolúwa. ajá balẹ̀ ajá balẹ̀. gbogbo lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan nínú ẹgbẹ́ òṣèlú apc níjọba àbílẹ̀ ìtẹ̀síwájú nípínlẹ̀ ọ̀yọ́ bákan náà àwọn community bíi méje níye gbogbo wọn jókòó papọ̀ wọ́n ṣèpàdé lórí bí nǹkan ṣe ń lọ lásìkò tá a wà yìí nínú ẹgbẹ́ òṣèlú APC wọ́n sì ti yára wọn sọ́tọ̀ wípé àwọn ò lọ́wọ́ sí irúfẹ́ ìhùwàsí honorable Isaac Ọmọdéwu wọ́n ṣàpèjúwe àwọn ìwà ọ̀hún gẹ́gẹ́ bí eléyìí tó tako àlàkalẹ̀ ẹgbẹ́ òṣèlú APC káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀ nínú àlàyé ọ̀rọ̀ àwọn èèyàn ọ̀hún wọ́n tọ́ka sí wípé ọ̀nrọ́bù isaac ọmọdéwu gẹ́gẹ́ bí ẹnìkan gbòógì tó ti jàǹfààní tó pọ̀ gbáà nínú ẹgbẹ́ òṣèlú apc nípínlẹ̀ ọ̀yọ́ pàápàá jùlọ lábẹ́ ìṣèjọba gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ tẹ́lẹ̀ rí olóògbé abiola jimobi ló yẹ kó ṣe nǹkan tó yàtọ̀ sí nǹkan tẹ́gbẹ́ òṣèlú apc tí wọ́n bá fẹ́ nípínlẹ̀ ọ̀yọ́ o síwájú sí wọ́n tún sọ di mímọ̀ wípé ní nǹkan bíi oṣù méjì sẹ́yìn ọgbẹ́ni isaac ọmọdéwu ó ń làkàkà láti fojú sọ́nà díje fúnpò gómìnà àtàwọn àpò míì kàrìnkàrìn bẹ́ẹ̀ kó tó tún wá sẹ́rí padà díje fúnpò alága ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀yọ́ eléyìí táwọn lẹ́ẹ̀kanlẹ́ẹ̀kan níjọba àbílẹ̀ ìtẹ̀síwájú tí wọ́n ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí awúrúju gbáà nípa ìbuwọ́lù táwọn èèyàn kan ṣe lọ́jọ́ kẹwàá oṣù kọkànlá tá a wà ètò ìdìbò Congress eléyìí tó wáyé lọ́gbọ̀njọ́ oṣù kẹwàá ọdún 2021 àwọn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan nínú ẹgbẹ́ òṣèlú APC ìjọba àbílẹ̀ ìtẹ̀síwájú nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí eléyìí tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ bí ti wulẹ̀ kó mọ́ àti wípé lọ́jọ́ kẹrin oṣù kọkànlá ọdún 2021 ta wà yìí sẹ́nitọ̀ John James Akpanodode ẹni tó sojú alága ìgbìmọ̀ ààtò gbogbo bí nǹkan yóò ṣe dáa gómìnà Maimala Buni níbi ìjókòó tó wáyé nílùú Àbújá lọ́jọ́bọ̀ Thursday ọjọ́ kẹrin oṣù kọkànlá wọ́n ti kọminú lórí ètò ìdìbò ọ̀hún o ju gbogbo ẹ̀ lọ àwọn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan láti ìjọba àbílẹ̀ ìtẹ̀síwájú wọ́n ń sọ di mímọ̀ wípé àwọn ò ní gbàgbọ́ bí ti wulẹ̀ kọ́mọ nínú ọ̀rẹ́bù àìsí kọ́mọdéwu èèyàn táwọ̀ rẹ̀ bá kájú òlò ńlá wọn ń fẹ́ lóye o kó dipò mú àwọn èèyàn tí wọ́n buwọ́lu àtẹ̀jáde yìí nínú wọn láti rí Dikin Ọlágbóyèrò Adébímpé Àfọlábí Olóyè Sakaria Mustapha pàájà ọ̀jàdìgún alhaji rahim fatai ọlágbóyèrò ọ̀rẹ́bù kọ́lá ọlábìyí ọ̀rẹ́bù dẹjọ adébísí ọ̀rẹ́bù sunday ajíbọ́lá ọ̀rẹ́bù sọ̀pọ̀ ọláyọ̀dé ọ̀rẹ́bù ìpàdé ọlá adẹ́nìjì ọ̀rẹ́bù ọlárìnrìn àdìsá adẹ́nìjì ọ̀rẹ́bù níyì adéagbo alhaji sekirulai oṣù ọ̀lálé arábìnrin farayọlá felicia kẹ́hìndé arákùnrin akínyadé adéyẹmọ arákùnrin owólabí bánú sọmọ wọ́n sì fi àtẹ̀jáde yìí sọwọ́ sí àwọn tó yẹ kí wọ́n mọ̀ nínú eléyìí tá a ti rí Malam Maimala Buni National Caretaker Chairman APC Alhaji Gboyega Isiaka Oyetola member committee ọ̀rẹ́bù ọ̀láìdé akínrẹ̀mí mẹ́mbà kọ́mìtì pẹ̀lú ọ̀túnba Christopher adébáyọ̀ aláwọ̀ akálà àwọn míì tí wọ́n tún fi sọwọ́ sí ni olóyè Moses alákẹ́ adéyẹmọ àti barista ìyọ̀lá ọ̀làdòkun. محمد صلى الله محمد صلى الله محمد صلى الله عليه وسلم rasulu layi adéwálé kariola oníṣẹ́lá mahama sallallahu alayhi wa maulidi nabi yi àtijọ́ kó àkànṣe àdúrà fàṣẹ máa ń níjọ wa dafsimoni jẹnẹra lábẹ́ bàbá wa fadilati sheik alhaji ahmed tijani murtadio fasasi bbz tọdún ìtumọ̀ wáyé pẹ̀lú ògùn ọlọ́run lọ́jọ́ sátidé nùfẹ̀mà ọdún yìí masjidi marfa ẹ̀rùnmú ìbàdàn látún ti máa ṣe é aago márùn la ó ti bẹ̀rẹ̀ dàfẹ́ mọ́jú ọjọ́ kejì kẹlẹ́ lẹ́rẹ́. gbogbo mùrídì mùrídà. mọ́mìnì mọ́mìnà la pè kẹ́ wa kájọ yayọjọ ibi ànábì. pẹ̀lú jọ dàmsímánì jẹnẹra. lọ́jọ́ sátidé ọjọ́ kẹtàlá oṣù kọkànlá nùfẹ̀mẹ́ tẹ́tì nọ́dún yìí. ọmọ rẹ ti yín o ma sara. ìyọ̀fọ̀ muhammadu bọ́ba níláàrí ó lẹ́kùn lálùbáríkà ṣé ìkùn bára àmọ́ ẹni ìsàbàbà gbọ́ngbọ́n. ajá balẹ̀ ajá balẹ̀. agbáríjọpọ̀ àwọn kánsílọ̀ nípínlẹ̀ ọ̀yọ́ wọ́n ń fàsìkò yìí gbóṣùbà kárí láì fún gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ olúṣèyí abíọ́dún mákindé nípasẹ̀ àṣeyọrí eléyìí tó ṣe okùnfà oríire ambassadọ̀ ọ̀làdẹ̀jọ́ arápájà gẹ́gẹ́ bí igbákejì alága àpapọ̀ fẹ́gbẹ́ òṣèlú pdp àwọn kánsílọ̀ káàkiri ìjọba àbílẹ̀ mẹ́tẹ̀ẹ̀tàlélọ́gbọ̀n yíká ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n ṣàpèjúwe gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ olúṣèyí abíọ́dún mákindé gẹ́gẹ́ bí aláṣeyọrí ẹ̀dá akínkanjú èèyàn gbogbo ọ̀rọ̀ wọ̀nyí ó jẹyọ nínú àtẹ̀jáde tó wáyé lẹ́yìn ìpàdé táwọn kánsílọ̀ wọ̀nyí tí wọ́n ṣe níjọba àbílẹ̀ ìbàdàn north sẹkítẹ́rìàtì tó wà ní agodi nílùú ìbàdàn àwọn èèyàn ọ̀hún tọ́ka sí ìwà ọmọlúàbí ilé tí gómìnà pínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ olúṣèyí abíọ́dún tó gbé wọ̀ bí ẹ̀wù adarí rere tó sì ń ṣiṣẹ́ takuntakun nínú ẹgbẹ́ òṣèlú pdp tó sì ti mú dẹ̀rùn bá gbogbo aráàlú yíká pínlẹ̀ ọ̀yọ́ bákan náà onímọ̀ ẹ̀rọ ṣèyí ó ti fakọyọ gbáà pẹ̀lú akitiyan rẹ̀ tó lóòrìn eléyìí tí ambassadọ̀ Taofik Ọládẹ̀jọ Arápájà tó fi wọlé gẹ́gẹ́ bí igbákejì alága àpapọ̀ fẹ́gbẹ́ òṣèlú PDP nínú ìpàdé ẹgbẹ́ òṣèlú PDP tó wáyé nílùú Àbújá irúfẹ́ àṣeyọrí ńlá bẹ́ẹ̀ ó sọ wọ́n o irú kan ó sọ wọ́n láwùjọ òkúta wọ́n tó tọ́ka sí Alhaji Yekini Adéọjọ́ ẹni tó ti dipò igbákejì alága àpapọ̀ fẹ́gbẹ́ òṣèlú PDP mú láàrin ọdún 1998 sí ọdún 2003 lákòótán àwọn kánsílọ̀ káàkiri ìjọba àbílẹ̀ mẹ́tàlélọ́gbọ̀n yíká ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n ti ránṣẹ́ ìkíni kú oríire wọ́n sì ń dáwọ́ dùnú pẹ̀lú ambassadọ̀ taofik ọ̀làdẹ̀jọ arápájà fún ayẹyẹ ọjọ́ọ̀bí rẹ̀ tó tún kò fún tọdún yìí bákan náà wọ́n ń kí alága fẹ́gbẹ́ òṣèlú pdp nípínlẹ̀ ọ̀yọ́ ọ̀nrẹ́bù dayọ̀ ògúngbẹ̀rọ àtàwọn ìgbìmọ̀ tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dìbò yàn bẹ̀rẹ̀ láti wọ́ọ̀dù ìjọba àbílẹ̀ títí de ìpínlẹ̀ àwọn èèyàn wọ̀nyí ni wọ́n buwọ́ lu àtẹ̀jáde yìí bẹ̀rẹ̀ látòrí ọ̀nrẹ́bù káyọ̀dé ọláyíwọlá ìjọba àbílẹ̀ ìbàdàn south west ọ̀nrẹ́bù olúbọ́dún ọ̀mọ́túndé ìjọba àbílẹ̀ ìbàdàn south east ọ̀nrẹ́bù yerima fẹ́mi abọ́ládé ìjọba àbílẹ̀ ọ̀nàrà ọ̀nrẹ́bù ọ̀làǹrẹ̀wájú ọ̀làtúnbọ̀sún ìjọba àbílẹ̀ ìbàdàn south west àti ọ̀nrẹ́bù akíndélé kúnlé láti ìjọba àbílẹ̀ south west gbogbo ẹ̀ gbogbo ẹ̀ lórúkọ àwọn kánsílọ̀ yíká ìjọba àbílẹ̀ mẹ́tẹ̀ẹ̀talélọ́gbọ̀n nípínlẹ̀ ọ̀yọ́ ni wọ́n fọwọ́ sí àtẹ̀jáde yìí ó tàn mọ́lẹ̀ ayọ̀ fún mi. hallelujah ọlọ́run tó máa dábìrì ayọ̀ nínú àjọ̀dún ìkórè ọdún kejìlá ccc mọ́lẹ̀ ayọ̀ paris one sango ìbàdàn sẹ́mínà láfi bẹ̀rẹ̀ harvest of the good shepherd ní monday november eight láago márùn ìrọ̀lẹ́ ìṣọ́nà ní tuesday november nine láago mẹ́wàá òwúrọ̀ ẹ wá gbóhùn olúwa wednesday ọjọ́ kẹwàá sí friday ọjọ́ kejìlá oṣù kọkànlá ní ìsọjí alágbára láago márùn ìrọ̀lẹ́ lójoojúmọ́ ó yá o friday november twelve ní night of good shepherd láago mẹ́wàá àṣálẹ́ pẹ̀lú ẹgbẹ́ akọrin ccc mọ́lẹ̀ ayọ̀ mega nine nine sami p ọ̀wádé adékọ́lá akọrin akọrin ọba ẹ̀rítọ̀míwá voices ṣẹ́gun aṣáolú ọjọ́ ológun sunday november fourteen ní ìdúpẹ́ ìkórè láago mẹ́wàá òwúrọ̀ tásì tajà ìkórè lẹ́yìn àjọ̀dún lábẹ́ àwọn àlejò pàtàkì ọjọ́ náà his royal majesty ọlọ́wà of ìgbàrà òkè ní bàbá ọjọ́ náà mother celestial prophetess adétutù adébọ̀wálé church matron supreme evangelist isaac adéwálé òjò ẹlẹ́yẹ wà lólùgbàlejò nínú àgbàlá ìjọ celestial church of christ ìmọ̀lẹ̀ ayọ̀ paris one along sango bodijà railway line sango ìbàdàn hallelujah sir zero zero six two two eight one six four three ìgbìmọ̀ ìkórè lónìí ẹ wá ayẹyẹ ìkórè olùṣọ́ àgùntàn rere. ajá balẹ̀ ajá balẹ̀. gbogbo ọmọ ẹgbẹ́ ọ̀yọ́ premier club wọ́n ń kí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ẹ̀rọ olùṣèyí abíọ́dún makinde káàbọ̀ síbi ayẹyẹ ìfilọ́lẹ̀ àwọn ìgbìmọ̀ májèóbàjẹ́ ẹgbẹ́ ọ̀hún lábẹ́ ìdarí ọ̀mọ̀wé adékúnlé ògúnmọ́lá àti olóyè débọ̀ mọ́tọ́ṣọ́ gẹ́gẹ́ bíi patron ẹgbẹ́ ètò ọ̀hún yóò wáyé lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kẹtàlá oṣù kọkànlá ọdún 2021 tá wà yìí ti ṣe ọ̀la òde yìí nínú gbàgede ọ̀yọ́ premier club tó wà ní owóde nílùú ọ̀yọ́ òní ó ti wáyé o ní dédé aago méjìlá ọ̀sán gẹ́rẹ́gẹ́ alága ọjọ́ náà ti tún ṣe olùfilọ́lẹ̀ àgbà ní ọmọọba jíbọ́lá àfọ̀njá bàbá ọjọ́ náà ni ọ̀túnba christopher adébáyọ̀ aláwọ̀ àkàlà àwọn ẹni àyẹ́sí pàtàkì láti tún ṣàfihàn wọn gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ lọ́jọ́ náà àwọn ni sẹ́nitọ̀ osia agboola hallelujah sẹ́nitọ̀ teslim fọlárin sẹ́nitọ̀ mansurat sumanu doctors of ẹ̀ ní ìlọ́lá ọláyínká dòsùnmú doctor abdulrasaq adefabi professor kamaru usman olóyè lukman oyèbísí ìlàkà ọ̀rẹ́bù Akim Adeyemi, ọ̀rẹ́bù akíndélé sunday Ojo, ọ̀rẹ́bù kafilat ọ̀làkọjọ ọ̀rẹ́bù saheed àròwòsàyé ọ̀rẹ́bù akeem olùkìtìbí ọ̀rẹ́bù asimi yìwà lára pé ọ̀rẹ́bù ṣèyí àdìsá ọ̀rẹ́bù isiaka kazeem ọ̀rẹ́bù bímbọ́ kọ́ládé aliaji adémọ́lá wàsíù àlí àtàwọn èèyàn pàtàkì míì kábíyèsí ọba lámìdí ọláyíwọlá àtàndá adéyẹmí kẹta ikú bàbá yèyé aláàfin tìlú ọ̀yọ́ grand patron bàbá àṣàlẹ̀ ẹgbẹ́ ọ̀yọ́ premier club bàbá ní orí adé tí wọ́n wà ń kalẹ̀ lọ́jọ́ náà prince níyì ọ̀làdẹ̀jọ́ ààrẹ ẹgbẹ́ Ọ̀yọ́ Premier Club òun ló fi àtẹ̀jáde yìí síta ṣòwò ti gbọ́ nípa black friday tó ń lọ lọ́wọ́ nílé iṣẹ́ top success. ó yàgbà rẹ̀ ọjọ́ kọkànlá oṣù kọkànlá aṣọ́jọ́ kejìlá oṣù kejìlá ló fi mọ ojúlówó ọjà lẹ́dínwó tó lè rí nídìí kankan. pàápàá jùlọ láwọn àṣàyàn ọjọ́ ẹtì friday bẹ́ẹ̀ làwọn àṣàyàn ọjà tó wà tó mara pẹ̀lú ìdá àdọ́ta fifty percent tí n tó rò sì di ti ẹlẹ́sẹ̀kẹsẹ̀ láì lásàkún owó báwo bá ṣe ń fẹ́. àtàwọn èlò ilé ń lona lọ́lọ́kun ọ̀jọ̀ kan tó fi mọ́ laptop àtàwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́ọ̀mù ọgbà tó bá sì sí ìrajà lọ́tùmọ̀ tẹ́ ó gbà wọ́n ẹbọ kàbìtì kàbìtì. ó yá ní iléeṣẹ́ top sources tá a ṣe sí sí kákíẹ́ building asunlẹ̀ òpópónà kun elizabeth makola ìbàdàn olùléeṣẹ́ wọn ló wà ní woro roundabout ìbàdàn wọ́n tún wà lẹ́gbẹ̀ẹ́ ecobank challenge ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ first bank adjacent cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi mọ́nú ilé grace lábẹ́ bíríìjì makola zero eight zero seven four eight eight eight eight eight eight. bí a bá ń jẹ̀bú bí a bá ń fi tan ewúrẹ́ yẹn ká ọ́. ká má gbàgbé pé àtìpó àjẹlá. ọjọ́ náà rèé bí àná tó ti wá pọ́dún mẹ́ta báyìí èyàn ò sún wọn láàyè bàbá kúlà àdèrè lọ́jọ́ kejìlá oṣù kọkànlá ọdún twenty eighteen lòkùnkùn ṣubọlẹ̀ ti ẹ̀dà Martins àkànwó àdìgún mímí ìgbẹ̀yìn lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún lókè èèpẹ̀ pẹ̀lú ẹ̀dùn ọkàn ní gbogbo ojúlùmọ̀ ọmọ àtọmọ ọmọ fi ń ṣèrántí yín lónìí àti lọ́jọ́ gbogbo àkànmọ́ bàbá dáadáa abiyamọ tòótọ́ ọmọ wọn nìbàdàn nílé olúyọ̀lé iwájú tẹ dojúkọ dára bẹ́ẹ̀ ẹ̀yìn tẹ fi sílẹ̀ ò bàjẹ́ ẹ máa gbọ́hùn ṣọ̀hún kẹ́ ẹ máa gbọ́rùn ṣògo lálá kejì gbogbo ọmọ ní ṣèrántí yín lónìí àti lọ́jọ́ gbogbo olùkéde Mr Adémọ́lá Àdìgún lórúkọ gbogbo ẹbí gbogbo ọlọ́kọ̀ èrò nípínlẹ̀ ọ̀yọ́ ẹ yá mi létí yín o. ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ló ní sọ fún yín pé ìfọkànlẹ̀ gbogbo awakọ̀ èrò àtọkọ̀ yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ kẹtàdínlógún oṣù kọkànlá ọdún yìí micra bus itasi luxurious bus àtàwọn tírélà láwọn ibùdókọ̀ gbogbo ọ̀sẹ̀ méjì gbáko ni ó sì fi wáyé o ká lè mọyejú ọkọ̀ èrò àtàwọn awakọ̀ tí ń bẹ nípínlẹ̀ ọ̀yọ́ láti dènà ìwà ọ̀daràn gbogbo gómìnà ṣèyí mákindé ni ó ṣe ìfilọ́lẹ̀ ìfowókọ́lẹ̀ yìí o fọ́ọ̀mù ìfowókọ́lẹ̀ ti wà láwọn ibùdókọ̀ wa gbogbo láti gbà lọ́fẹ̀ẹ́ kẹ̀sì fíìlì ẹ̀kẹ́ dá padà lẹ́yìn òsọ́kà ẹni tó náírà owó ìtanràn ẹ tètè kàn sáwọn ibùdókọ̀ wa níwò road mọ́kọ́lá àpáta bẹ̀rẹ̀ ẹlẹ́yẹlé ọjọ́ kẹ̀ẹ́dá fọ́ọ̀mù yìí padà pẹ̀lú ẹ̀dà driver's license voter card tàbí national id card yín níbẹ̀ làwọn elétò ìfowópamọ́lẹ̀ ó ti yà fọ́tò yín bẹ́ẹ̀ sì tẹ̀ka sórí ẹ̀rọ ayélujára kí wọ́n tó fún yín níwèé pélébé tẹ́ẹ̀mù lọ sọ́fíìsì oritma ní secretariat tí wọ́n ti bá yín parí ìfowópamọ́lẹ̀ yín pátá ẹ má kọtí ọ̀gbọ́n ìsọ̀rọ̀ yìí o níbi ìpàdé àdúrà kò ṣe ń tì nínú ìjọ Salem for All Nations Church of Christ Incorporated ìsọjí ìṣòro àgbáàrà àgbà tó máa ń wáyé lóṣù mẹ́tamẹ́ta ní gbogbo ọjọ́ kẹẹ̀ẹ́dógún ìkẹrìndínlógún àti kẹtàdínlógún Ọlọ́run ló pa aláṣẹ fún ránṣẹ́ rẹ̀ Ṣẹ́gun Kọ́láwọlé àbájọ tí ṣòro kò ṣe ń ti fi wádìí kò ṣe má lọ fún gbogbo àwọn tí ń jaládùn àdúrà ìwọ náà má forúkú tẹ̀pá ìrònú torí ogun tó ń forí rẹ̀ lu bàtà yìí oṣù mẹ́ta míì tó ti kò tààtún pàdé lórí òkè kò ṣe ń ti Salem for All Nations Church of Christ Incorporated fifteen sixteen seventeen oṣù yìí ni o fire for fire battle to finish Ah àà òtítọ́ nísìnyí náà wá fogun ayé rẹ̀ ṣòfò dànù aago mẹ́wàá alẹ́ nìsọjí ìṣòro ó ti máa bẹ̀rẹ̀ tí ó fi di kékeré nke àwọn ẹni àmì ọlọ́run alààyè ó máa ju àwọn àdúrà rùgùdùrùgù sí wa ní fifteen sixteen seventeen oṣù yìí orí kò sẹ́ńtì salem for all nations church of christ incorporated wà ní ìganran òkè ìdófẹ̀ lójú ọ̀nà ìjẹ̀bú òde sí ìbàdàn nípínlẹ̀ ògùn nìganran òkè ìdófẹ̀ wà olùgbàlejò the founder salem for all nations church of christ incorporated wòlíì àgbáyé ni prophet dr ṣẹ́gun kọ́láwọlé lónìí ọlọ́run ò ní ṣe tiẹ̀ ti lórí òkè kò sẹ́ńtì wàá bọ́ lọ́wọ́ ogun lóṣù yìí jésù jésù lolúwa lolúwa lolúwa bóyá lẹ mọ̀ pé value paint wà sẹ́pẹ́sẹ́pẹ́ àmọ́ pé value paint wà sẹ́pẹ́sẹ́pẹ́ ṣé ti mọ̀ pélé oríṣiríṣi lọ́dọ̀ value paint àmọ́ pélé oríṣiríṣi lọ́dọ̀ value paint value paint satin flex pẹ̀lú àwọn pé value paint wà sẹ́pẹ́sẹ́pẹ́ bóyá lẹ mọ̀ evalupate yàtọ̀ sí ti tẹ́lẹ̀ àmọ́ evalupate yàtọ̀ sí ti tẹ́lẹ̀ ṣé ti mọ̀ pé quality ọ̀dà valupate àmọ́ evalupate yàtọ̀ sí ti tẹ́lẹ̀ láti mọ̀ mi ẹ̀rọ ti valupate dẹ̀ bá kan lé tán àmọ́ evalupate yàtọ̀ sí ti tẹ́lẹ̀ valupate get evalupate ọ̀dọ́ ọ̀pọ̀ ni àmọ́ evalupate pè wọ́n sórí àlù. zero seven zero three zero seven seven nine three zero seven. balùwẹ̀ ní sọ́jọ́. ajá balẹ̀ ajá balẹ̀. tán ẹ ṣeun ṣeun ẹ kú ó lè dá náà ni hmm. ìpínlẹ̀ Anambra mo wà o ọ̀jọ̀gbọ́n Charles Soludo òní ni wọ́n gbé sàbúlùkẹ́ẹ̀tì lé òun àti ẹnìkejì rẹ̀ tí wọ́n jọ wọlé sọ̀bí elékòó lọ́wọ́ yìí pé ẹ̀yin lórí ṣe lóore nínú ètò òdìbò tó wáyé kọjá ń bẹ̀ lópin ọ̀sẹ̀ tó lọ. gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àlàyé ọ̀rọ̀ àjọ tó ń ṣe kòkárí ọ̀rọ̀ ètò òdìbò lórílẹ̀‐èdè INEC wọ́n kéde rẹ̀ wọ́n ní kódà ìlànà ti àyẹ̀wò káàdì tuntun fún ọ̀rọ̀ ètò òdìbò bí mọ́dá voter accreditation bí wọ́n ṣe ń lò wọ́n ní ìyún ó dàbí ẹni pé ó fẹ́ sàn wá yàtọ̀ fún ìyún ọ̀rọ̀ kan náà wá wà lẹ́gbẹ̀ẹ́ wọ́n ní Andy Uba tó jẹ́ adíjedupò ti ẹgbẹ́ òṣèlú APC òun wá sọ̀rọ̀ kan tiẹ̀ pé ọ̀rọ̀ àbájáde ìsìn ìdìbò yìí òun ò ní gbà ilé ẹjọ́ tó ń rí sí ọ̀rọ̀ kò tẹ́milọ́rùn àbájáde ìsìnbò tribunal ibẹ̀ lòún gbà lọ bó tilẹ̀ jẹ́ pé ààrẹ muhammadu buhari ó ti kọ́kọ́ kí sólúdò yìí pé ó kú oríire àmọ́ andy uba ní òun ọ̀gbá ń tò. mo fẹ́ sọ fún ọ lẹ́ẹ̀kan pé mo rí ojú ìwé karùn-ún ìwé ìròyìn ti Vanguard ń sọ̀rọ̀ nípa ti ọgbà àtúnṣe ọgbà ẹ̀wọ̀n tí wọ́n ń dàpè ní ọgbà àtúnṣe síwọ ọmọlúàbí mm. tó wà nílẹ̀ wa nàìjíríà tí wọ́n ní àwọn agbébọn ń fi ìgbà gbogbo tí wọ́n fi ń kọlù mm. tó sì jẹ́ pé àwọn tó wà ńbẹ̀ wọ́n ń tú wọn lẹ̀ tọ́pọ̀lọpọ̀ wọn ń feré gè wọ́n ní bá a ṣe sọ̀rọ̀ yìí yóò tó bí ẹgbẹ̀rún mẹ́ta àti ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ó lé mẹ́fà three thousand nine hundred and six ni àwọn tí wọ́n wà ní àwọn ọgbà àtúnṣe tíjọba àpapọ̀ lẹwa nàìjíríà ń wá tóníkálukú wọn ti fọ́n dàgbé mínísítà fún ọ̀rọ̀ abẹ́lé nílẹ̀ wa nàìjíríà ọ̀gbẹ́ni rauf arẹ́gbẹ́ṣọlá ló sọ̀rọ̀ yìí nígbà tí àwọn oníròyìn ń fọ̀rọ̀ wá lẹ́nu wò tó sì ń bun àwọn ikọ̀ oníròyìn ti iléeṣẹ́ ààrẹ gbọ́ lórí bí nǹkan ṣe ń lọ ó ní ó sọ pé àwọn tí wọ́n sá kúrò lọ́gbà àtúnṣe tí wọ́n sì rò pé àwọn ti mórí bọ́ ó ní kán mọ́ lọ rò bẹ́ẹ̀ o hmm. wọ́n lè sá eré lóòótọ́ àmọ́ pẹ̀lú ohun táwọn ti pèsè sílẹ̀ wọn ò lè gọ torí àwọn ó padà mú wọn. wọn ló jẹ gbèsè ń kiri òun nẹgbẹdá ọwọ onígbà àrọwọ tó onígbèsè ló wà. kódà wọn ní gbogbo ìka wọn pátá tí wọn ti gbà sílẹ̀ náà ti fi ṣọwọ́ sí Interpol ah, hmm. wọn fẹ́ kúrò lórílẹ̀‐èdè yìí bọ́ sórílẹ̀‐èdè míì bí ìgbín ni wọn ó ṣe he wọn. <laughs> ajá balẹ̀ ajá balẹ̀ fire for fire fire revival fire revival twenty twenty one tọdún yìí tún ti kù èyí ti ṣe ti ìjọ christ revival miracle church fire revival tọdún tó kọjá a ṣe